وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ni fún ọba adẹ́dà allah subhanahu wa ta'ala tó tún ṣe àkójọpọ̀ wa ní àárọ̀ yìí ní ìrọ̀rùn láti wá ìtọ́sọ́nà ọba dẹ́dà bó ṣe fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam rí bí a ṣe lo ìgbésí ayé wa tí ó fi bá ìyọ́nú rẹ̀ mu ìyọ́nú ọba náà là ń wá wa ta'ala kí ọba dẹ́dà kọ́ má ṣàfiwá ṣe kòńgẹ́ rẹ̀ gbogbo ìgbìyànjú wa kó má dàlú wa láyà kó jẹ́ ká bá níbi tó lérè. آه. أن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم إذا قرأ ابن آدم سجدة فسجد إذا قرأ ابن آدم السجدة فسجد اعتزل الشيطان يبكي يقول يا ويله أمر ابن آدم بالسجود فسجد فله الجنة وأمرت بالسجود فأبيت فللنار أو كما قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم آه، أكدنا وأفا أمي nínú àwọn tó jẹ́ wípé wọ́n wà nínú àwọn tí wọ́n gba kéwú jù níwájú òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam abu huraira radiyallahu anhu kí ọba adẹ́dà kọ́ mọ́sá bá yọnu sí ó sọ wípé nínú kéwú tó ń gbà lọ́dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam fún wa ó ní wípé qala olójúṣe lọ́sọ̀ àṣàlám sọ báyìí wípé ìdá kọ́rọ̀ ọ̀bùnà ádámà àṣàjìdá ní gbogbo ìgbà tí ọmọ ànábì adam tó bá ka súra tó ní sùjúdù nù dájúdájú ọmọ ànábì adam tá à ń dákọ kìí ṣe gbogbo wọn àwọn tí ọlọ́run ọba ṣà ní ẹ̀ṣà nínú wọn àwọn wo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ó ní tó bá ti ka súrà tó ní sùjádà nínú fasajada tó wá sí sùjúd ọ̀tá ọba adẹ́dà tó dẹ̀ jẹ́ yí pé òun ló jẹ́ ọ̀tá àwa olùgbàgbọ́ òdodo jù pàápàá jùlọ àtọ̀dá ọ̀tá gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn èyí tẹ́sẹ̀lá yẹ̀ bá yẹ́bùkì kìí sí pé yọ́yẹ̀ bá nìkan yóò kún sí ẹkún sísun ni yẹkù kìí sí pé sunkún nìkan yóò a máa ké pé ya wẹ́ẹ̀dàhù a ah, orí ibú jẹ́ tòun o ìbára tí wọ́n mú wa ọ̀ẹ́kọ́ sọ pé ya wẹ́ẹ̀lì àbí orí òun mọ̀ burú o ṣùgbọ́n nǹkan burúkú àìpè mẹ́ra ẹni eléyìí tó wà nínú ẹ̀kọ́ tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam fi kọ́ nǹkan burúkú àìpè mẹ́ra ẹni yá wailahu ha orí ibu jẹ́ tòun ó mà ṣorí ibu o kí ló fà á tó fi sọ bẹ́ẹ̀ yọ sọ pé umira ibn Adam bis sujud wọ́n pa ọmọ ànábì ádámà ní àṣẹ pé kó lọ sùjádà sẹ́mọ̀ pé nínú èròǹgbà tiẹ̀ níbi àgbọ́yé kúkúrú tiẹ̀ òun dáa ju ọmọ ànábì ádámà lọ bàbá wa gan ọlọ́run dáa jù lọ kí ló fà ó ní khalaqtani min nar wa khalaqtahu min tin torí nínú ná ló ti dá òun ọmọ ànábì adama níbi àmà ló ti dá àwọn amọ̀bi tó ti rí tá ń sọ fún wípé iná lọ́lá ju àmà lọ aslam gbogbo àwọn tí wọ́n bá jó lórí ibú bí wọ́n ṣe máa rò rí nù kò sí ìpìlẹ̀ fún tí wọ́n sọ. So wọ́n kàn yé sọ náà ni wọ́n dẹ̀ máa wọ́n dẹ̀ máa fi rinlẹ̀ gbogbo ìgbà tó bá ti ní àyìnà dẹ̀lí ẹ̀rí dà mùsíbà dé fún wọn bí wọ́n ṣe máa kúrú ni wọ́n máa ga bí wọ́n ṣe máa fò sókè ni wọ́n máa fò sálẹ̀ ló fi jẹ́ pé kò sí ní téèyàn máa fi ṣẹ́ irú àwọn èèyàn báyìí téèyàn máa fi ṣẹ́ wọn lápá gbogbo tí wọn àbá jẹ́ ní tí èèyàn fi ń ṣe ọ̀gá wọn lápá ni ká lọ̀gá wọn ẹ̀ṣẹ̀pọ̀n kí ẹni tó máa ṣẹ̀pọ̀n alladhi ba'ada anil haqq ẹni tó jìnà sódòdó oníṣẹ̀pọ̀n lọ fi jẹ́ pé téèyàn bá ti jìnà sódòdó tó jẹ́ pé ìfẹ́ inú rẹ̀ níṣe wọn ni tọ́ṣọ́ ìtọ́nà ó ó ti mú ìṣesí àṣetọ́nù ó ti mú ó lè jẹ́ àfàǹbà mi yọkàn mú ọkùnrin wá yọ sọ̀rọ̀ yọ máa gbé lárugẹ ntí èèyàn fi lè tètè pé sí àkíyèsí tọ́ba jẹ́ pé ó nípa ọlọ́run ọba tí ó fi ní máa wọ̀gbẹ́ lọ torí wíwọ̀gbẹ́ tàfà ewu ńlá ni torí pé kí ni àwọn tí ó kówó ọ̀gbẹ́ wọ́n máa pọ̀ tọ́jẹ́ pé due to nǹkan kan tàbí kejì wọ́n máa wò ó pé ah, àfáwàsá ni afáwàsá ni afáwàsá ni ẹ̀sìn tí ọba adẹ́dàdẹ́ fi hàn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam rìwáyà ni ẹ̀gbà wa ni kìí ṣe tíyàn kan máa rò sọ látara àròsọ lórí burúkú fi bá àwọn tí wọ́n rán ni sí lákọ̀ọ́kọ́ lòjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam fi ńgbà tó ń fún wa ní ìrò wọn ó ní. افترقت اليهود إلى وعد والسبعين فرقة أني في الهواء في رواية في الهواء أني àwọn يهود wọ́n pín sọ́nà mọ́kànléní àádọ́rin seventy one ọ̀nà filawa látara fẹ́ẹ́nu báwa ṣe pín yìí ó ní kúlùwà fìlà gbogbo wọn ni wọ́n wà wọ́n wọ̀ náà ọlọ́run ó fi wọn kó náà ní igi ìdáná ọba adẹ́dá ni wọ́n jẹ́ ń jọ gbẹ̀ndàlìkíyàm illa wahida àfọwọ́kan ṣoṣo nù wọn ìpín kan ṣoṣo nù wọn ìpín wo ìpín tó tẹ̀lé ẹ̀sìn bí ànábì tí ọba adẹ́dá rán sí wọn yẹn ta ni Musa sallallahu alaihi wa alihi bó ṣe ṣe àwọn tí wọ́n tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ wọ́n ní waftaraqati nasara ila itnatain wa sab'ina firqatan àwọn nasara almasihiyun àwọn náà pín sí ọ̀nà méjìdínní méjìléní àádọ́rin lórí ìfẹ́ nu ó ní kullu afinna gbogbo wọn ni wọ́n wọ̀ná illa wahida àfọkọ́sọ́sọ́ èyí tó jẹ́ yìí pé ìgbésí bó ṣe lùgbà rẹ̀ bó ṣe ṣẹ̀sìn ó tẹ̀lé ojú pọ̀nà bí ànábì wọn sallallahu ala nabina wa alayhi bó ṣe bó ṣe ṣe torí pé kí ni èèwọ̀ ni àwọn ànábì wọn èèwọ̀ ni fún wọn wọn èé ṣe tí ó wù wọn ìtọ́ba adẹ́dà aláwọn ni wọn ma ṣe òfin wípé kí ni ọlọ́run ṣàwọn lẹ́ṣà àwọn ni wọn tẹ̀lé òfin ọba adẹ́dà jù torí pé kí ni ma wọn ma yi yìí pé ìbínú rẹ̀ lèyàn máa sá fún ìyọnú rẹ̀ lèyàn máa sádi kò wá sí téèyàn fi rí téèyàn fi rí ìbínú àfi kéèyàn tẹ̀ lófin rẹ̀ ó ní gbogbo wọn ni wọ́n wọ̀ náà illa wahida àfọwọ́kan ṣoṣo ìgbà tí òjíṣẹ́ náà sàrà sílámù ọ parí rẹ̀ ó ní walladhi nafsi Muhammad biyadihi walladhi nafsu Muhammad biyadihi mo fi ọba tí ẹ̀mí mi màmá sallallahu alayhi wa alihi wa sallam tó wà lọ́wọ́ mo fi búra inna ummati àdìhì dájúdájú ìjọ tèmi yìí tí wọ́n ń ṣẹ̀sìn mi lataftarqanna ila thalathi wa sab'ina firqatan fil hawa àwọn tí wọ́n ń tẹ̀lé mi àwọn náà ó pín sí ọ̀nà mẹ́tàléní àádọ́rin seventy three sects lórí ìfẹ́ nu yíyapa sí bọ̀rọ̀ sí wa láti pilẹ̀. nínú ẹgbà wa mi ó ní mm-hmm. latattabi'anna sunana lẹ́tì alladhina qablakum kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ mo fọláwọn bàbúrà ẹ̀yin náà tẹ̀lé ojú pàna ìṣesí àwọn tí wọ́n ṣáájú yín hadwin náà lè bi náà ní sísẹ̀ntẹ̀lé sísẹ̀ntẹ̀lé. Si wọ zira'an bi zira'in ní bí wọ́n bá ṣe mú wọ́n gùn sí ọwọ́ sí wọ́n bá ṣe wọ́n sí bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ó ṣe wọ́n fún ó ní hatta law kana fihi fihin man ata ummahu alaniyatan lakana fi ummati man yaf'al dhalik tá a bá rí nínú wọn ètò kìyà rẹ̀ mọ́lẹ̀ ní gbangba tí ń bá sùn wípé yes ìṣesí kan tó nù á rí nínú àwọn ọmọlẹ́yìn mi gan tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ sọ̀hánàlá ẹ̀gbọ́n wọn ti ń ṣe nísìnyí wọ́n ti legalize ní bòmí wípé ìyá lè fẹ́ ọmọ rẹ̀ ọmọ náà lè fẹ́ ẹ̀ nígbà tí ìyá lè fẹ́ ọmọ tọ́mọ lè fẹ́ ẹ̀ tẹ̀gbọ́ntàbúrò ṣẹ̀wọ̀n kékeré nù wọ́n ti ń so ìgì ajá àtẹ̀yàn èèyàn ọkùnrin ọfẹ ajá ọwọ adásọwọ wọn sọ yìí kí ni ìtumọ̀ eléyìí hawa ìfẹ́ inú kò síbi tí ò lè tìyàn dé kò sẹ́ni tí ò sí nínú parun àfẹnitọ́ bá wà lórí rìwáyà tọ́ wà lórí wípé bó o ní ẹ̀rí ṣe wá lórí rẹ̀ ló fi jẹ́ pé ẹ̀sìn wa ó dá lórí ìmà ìmà wípé bó o ló ṣe wá kí lè gbà wá tọ́ wá lórí rẹ̀ àdàdín àríwáyà ló fi jẹ́ wípé kò sí ẹ̀sìn tó ní àkọọ́lẹ̀ bí ẹ̀sìn wa kí ló fà torí kò ní sànàbí mi ìmọ̀lẹ́yìn ànábì wa sallallahu alaihi wasallam ìgbà táwọn Yahud tí wọ́n gbé gbági ọba adé báwọn ti wájú ṣe gbé gbági tọ́lọ́wọ́n ọba fi hàn òjì anabi Musa sallallahu alaihi anabi náà wàlẹ̀ tó fi hàn wá wípé kọ́ wa tún ṣe ìgbà táwọn náà gbé gbági kí lọ́ba adé dà ṣe ọ̀nà Isa wa sallallahu alaihi anabi náà wàlẹ̀ pé kó tún wa tún ṣe àwọn náà gbé gbági allah subhanahu wa ta'ala ọwọ́ àwọn ànábì ìgbẹ̀yìn wa òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam pé kọ́ wa túnṣe kọ́ wa ní sànàbí mi ìmọ̀lẹ́yìn rẹ̀ nítorí náà ọba adẹ́dà wa ló gbogbo ọ̀nà tí ó fi ṣe kíni tí ó fi ṣọ́n tí ó fi rún náà muhammad sallallahu alaihi wa sallam látara yìí pé kíni kò sí ẹ̀sìn kan tó wípé á rí àkọọ́lẹ̀ pé bí wọ́n ṣe ń ṣe nípìlẹ̀ ní bẹ́ẹ̀ náà lórí nísìn àfẹ̀sìn Islam tẹ́ bá rí tẹni tí ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ó ti bó ń ṣe ń mú wá ó ti jábúté lójú ọ̀nà ni ó jábúté kò tẹ̀lé ẹgbà wá yẹn bó ṣe ń lọ. إما يكون يعني السند موضوع أو منقطع أو غير nínú asbábù dáwà ìmọ̀kọ́jẹ́ wípé nǹkan kan ti bọ́ sí lójú ọ̀nà ló fi jẹ́ wípé nínú ẹ̀sìn wa náà lọ́wọ́ wípé al-isnad min ad-din ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ tá ń sọ fún nbolo ti gbà tá ń sọ báyìí al-isnad min ad-din ẹ̀gbàwá pé nbolo ti rí eléyìí ò tá ń sọ ara ẹ̀sìn wa ni wala isnad tí ì bá ṣe ti yùn làkọ́dá mà ń ṣá àmà ṣá ẹni tó wù ọ́ kàn sọ tiẹ̀ ẹ̀sìn wa ọ̀dẹ̀ gbà yí pé kéèyàn kàn sọ tiẹ̀ àsọjẹ kò sí nọ́ọ̀sì wa. làáfàá ńlá ni sheikh al-islam athani ibn qayyim jawziya rahimahullah wa tawasa wa rahimahullah jami'an lọ́fi sọ yí pé al-ilm yani ad

ó ní wamali ilmu nasbaka lili khilafi safa'atan bayna rasul wa bayna ra'yi faqih ìmọ̀ kìí ṣe kọ́ wa gbé àsíá kọ́ wa nà sókè láàrin tí òjíṣẹ́ náà sàásẹ́là ń sọ àti ń tà kan tó sọ pẹ̀lágbọ́ yìí rẹ̀ là. La ọ̀rọ̀ ta lẹ́tẹ̀lì ọ̀rọ̀ jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó pàtàkì ló fi jẹ́ ẹgbà wa ó pàtàkì ntáhìí ta ni òní nù kọ́lẹ́ẹ̀rì ọkàn fi ọpọlọ ó fi ń ṣe tóun Islam ọgbàyàn láàyè ọpọlọ tẹríba fún nùsùsù yọ tẹríba fẹ́ẹ̀rì ni kì í ṣe pẹ́ẹ́rì yìí láwàá tẹ̀ lórí ibà fọpọlọ eléyìí pàtàkì ó ní omi rabina adam wọ́n pọ̀ máa níbi adam aláṣẹ ní bóun ṣe fojú tẹ́ńbẹ́lú wọn tó tóun rí pé tóun lóun dáa jù wọn lọ bí sojú wípé kí wọ́n lọ sùjádà fasajada ọmọ rìbìtì ọlọ sùjádà fọlẹ́wọ̀n lè látara bẹ́ẹ̀ yọ̀rọ̀ àlìjẹ̀nà wọ̀ torí pé ìgbà tí sàbẹ̀lì rẹ̀dí aláàánú tọ́lọ bó jíṣẹ́ lásìlá àlàsílá ó ní mo fẹ́ kí ó jẹ́ pé èmi àti ẹ nǹkan kan ṣoṣo ni mo fẹ́ tọrọ òjíṣẹ́ láàánú kọ́ tọrọ ó ní mo fẹ́ ká jọ wà pọ̀ báyìí nínú ọgbà àlìjẹ̀nà á ah! òjíṣẹ́ láàánú kọ́ wá mí ó lóun ọ̀wá nǹkan mi tó ń fẹ́ ni kí ni tọ́ka sí tó ń ṣe láàzà islam tọ́ka sí fún ó ní ràn mí ṣe pẹ̀lú kí ni bí kẹ́sìrẹ́ ti sojú jẹ́ kí sùjádà rẹ̀ ọ̀pọ̀ yàtọ̀ sí wọn ọ̀ràn yà nawafil àtàwọn sujud lóríṣiríṣi wọ́n mi tóbi sujud ṣùgbọ́n òun o òun tó ń jẹ́ ẹ̀ṣẹ̀ pa wọ́n pa òun láṣẹ pé kó òun lọ sùjádà fún abẹ́yìt olóńkọ́ fọlíyẹn náà òun náà mà bẹ́ẹ̀ kò síbi tóun lọ kò síbi ìgúnlẹ̀ sí kankan fóun àfi kí àná iná kọ́lọ̀ ọ̀yà wáyà náà eléyìí ló fi ẹ̀rí ṣíṣe sùjádà tá a bá ka súrà nínú Quran yálà nínú òun ni tàbí àsí nínú òun ni yálà alálòwàlá ni tàbá alálòwàlá ni tá a bá ti ka súrà tó ní sùjádà nù tá a bá débi sùjádà pé ká lọ sí sùjádà torí òjíṣẹ́ lásìlá àṣìlá tó sọ ní pé idha qarabna ádámà àṣàjìdá àṣàjàdà àdèmọ̀ yìí pé kò sí hàlì tá a ti lè ṣe kí ni tá a ti lè kọ́ Quran torí pé zikir ni kò sí hal tá a ti lè ṣe ṣùgbọ́n tá a bá ṣe pẹ̀lú àlùwàlá òun ló ṣe kí ni ọlọ́lọ́lá jù. hukmuhu kí ni òfin rẹ̀ tá à ń béèrè lórí èèyàn ni wípé sọ́ra yẹn ni ṣé súnà ni torí tọ́ba jẹ́ ọ̀ràn àyàn ọ̀ràn àyàn ní ká mú wa tọ́ba yẹ pé súnà ni àfáànlá ni amòye nínú ẹgbà wa tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ṣe tó sọ tó ṣe àti tí wọ́n ṣe ní ṣejú rẹ̀ èyí tó sọ̀rọ̀ tó kọ́mẹ́ǹtì lé lórí àti tí ó kọ́mẹ́ǹtì lé lórí ó ní afa muhammad bin ismail al-bukhari nínú sahihu rẹ̀ ó mú chapter wa ń bẹ̀ pé báàbù man rọ́ha anallahu azza wa jalla lam yujib as-sujud eléyìí ni ìdánilẹ́kọ̀ọ́ lórí wípé àwọn tí wọ́n rí pé kìí ṣe ọ̀ranyàn òun ni wípé tá a bá ka súrà tó ní sùjádà nínú ká ṣe é o kí nìdí tó fi sọ bẹ́ẹ̀ ó mú ẹgbà wá wá tẹ́wọ̀n pa àti sọ síwájú àní al-ilm ìmà òní wípé ọba adẹ́dà sọ báyìí níbo ni ó ti sọ nínú Qur'an qala rasul òjíṣẹ́ náà sàlám wá báyìí níbo ni a ti ríyìn nínú ahadith sunan kọlọ sahaba níbo láti rí nínú àwọn athar ìṣesí àti bí sọ̀rọ̀ sí tí sàbí sọ ló fi jẹ́ wípé bá ń ṣe gbọ́n ọ̀nà tí hadith ṣe gbà wá yẹ́bẹ́yẹ́bẹ́ ṣọ́fẹsẹ̀ rinlẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rinlẹ̀ bẹ́ẹ̀ náà láà ṣe gbọ́n ọ̀rọ̀ àbí ìṣesí àwọn sàbẹ láàgbọn yẹbẹyẹbẹ ṣé ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ torí pé kí ni òun ni ó fi yé wa àgbọ́yé àwọn sàhábà òjíṣẹ́ sallallahu alaihi wasallam lórí sunna ṣé o ti yé báyìí nísìnyí àfáàlá ni Muhammad al-bukhari imam al-bukhari wọ́n wá mú àtharwa anabina umar. أن عمر رضي الله عنه كسيدنا عمر رضي الله عنه قرأ يوم الجمعة على المنبر سورة النحل أو كسورة النحل نجو جمع حتى إذا جاء السجدة إبا تودي إبي سجدة آية سجدة من سورة النحل نزل وسجد الناس نزل فسجد wasajada nas ọsọ̀kalẹ̀ ọlọ́sùjádà àwọn èèyàn náà tí wọ́n wà ní masjid pẹ̀lú rẹ̀ àwọn náà lọ sùjádà wàhátà ìdàkánà tí jùmọ̀ àti fẹ́kọ́bìlà ìgbà tó wá di jimá tó tún tẹ̀lé qara biha hátà ìdà jẹ́ àsájídá ìgbà tó dé ibi àyà sùjádà qala ọwá sọ pé ya ayyuhan nas ẹ̀yin èèyàn o inna namurru bis sujud akọjá lára àyà sùjádà yìí faman sajada faqad asaba ẹni tó bá ṣe sùjádà torí pé ó débi àyà sùjádà yìí tó ṣe sùjádà ó mú wa man lam yasjud fala ithma alayhi ẹni tí ó bá ṣe sùjádà kò o tó ń túmọ̀ sí pé kí ni kìí sọ̀rọ̀ àyàn ni kìí wá ṣe yẹn nìkan. nínú ẹgbà wa tí Ibn Umar radiyallahu anhuma ọmọ rẹ̀ tó fi kún ó ní inna Allaha lam yafrud as-sujud illa an ọlọ́run ọba ò ṣe sùjádà ṣíṣe tá a bá débi súra sájídà kò ṣe lọ́ràn àyàn àfi tá a bá fẹ́ eléyìí ló fi yé wa wípé kì í sọ̀rọ̀ àyàn àsìgbọ̀rẹ̀ sunna ni àsìgbọ̀rẹ̀ ni وزاد النافع وعن زيد بن ثابت أتت زيد بن ثابت رضي الله عنه قال قرأت على النبي صلى الله عليه وسلم والنجم فلم يسجد فيها òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó ní mo wà ń bẹ̀ mi tó ti ka sóràtún najm ṣàmọ̀ yìí pé sájídà wà nínú sóràtún najm ìgbà tó òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam débi najm yẹn kò lọ sùjádà òun èèyàn tó túmọ̀ sí pé tó jẹ́ pọ́nrán àyẹ̀ ni òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam lọ sí sùjádà ń bẹ̀ torí eléyìí àti gbogbo àwọn ẹ̀rí tó pọ̀ ni àwọn afáàfi sọ pé walaysa as-sujudu fardan walakinahu fadl kìí sí ọ̀ràn yẹn ni ká lọ sí sùjádà tá a bá ka súra tó ní sájídà nínú ṣùgbọ́n àṣegbọ́rẹ́ ni tó jẹ́ pé àṣeá ní ojú kòkòrò rẹ̀ àwọn abo wa ní ibi tí a ti ṣe àwọn sájídà yìí ọgọ́rọ̀ tó wá wọ́n wá lórí ibi mẹ́rìnlá a ní bùkátà sí pé ká gbé Al-Qur'ani wa dání ká fi tọ́ka abẹ̀ sí wa tí ò ní jẹ́ pé à ń kàn sọ ọ́ lásán. na na ìparí Suratul A'raf aya aya kẹfà lẹ́yìn ọgọ́rùn-ún méjì two hundred and six bìtí ọba adédọ̀n sọ pé innal ladhina 'inda rabbika la yastakbiruna 'an 'ibadatihi wa yusabbihunahu wa lahu yasjudun ṣáàtìrì náà last last verse suratul araf the second one èkejì rẹ̀ suratul ra'ad suratul ra'ad yẹn sura thirteen aya kẹẹ̀ẹ́dógún aya fifteen bí tí ọba adéda ti sọ yìí pé walillahi yasjudu man fi samawati wal ardi ta'an wa karhan. وظلالهم بالغدو والعصاء آية 15 ẹ̀yin ọ̀ṣẹ̀ sáájú là ń bẹ̀. náà náà ó di méjì ìlàkọlọ́kọ̀ ẹ̀. sọ́ọ̀tù Nahl àyà forty nine asọ̀lẹ̀ kankan kan nínú àwọn sàbẹ̀ ó kà ní lórí mímbà ó ṣe sùjúd tani yẹn náà. Umar bin Khattab radiyallahu anhu now ayah 49 sorry 50 sorry ayah 50 ayah 50 bìtì ọba adẹ́dà sọ wípé yaqafuna rabbahum min fawqihim wa yaf'aluna ma yumaru ṣáàtìrì na aya subhana uh, sura subhana that is suratul Isra Israel. Ayah, that is chapter 17, Ayah 107. 107. Okay. Okay. Alakwa. Ah, Now. Okay. I mean, we read that down. Sorry. 109. ويخرون لِلْعَذْقَانِ يبكون ويزيدون خشوعا 109 chapter 17 now verse 209 I mean 109 sorry now سجد وانبه now كهيا عين صاد that's chapter 19 58 aya tí ọba adẹ́dà tí ń sọ pé ulaika alladhina an'amahum Allahu alayhim minan nabiyyin ulaika alladhina an'ama Allahu alayhim minan nabiyyin min dhurriyyati adama wa mimman hamalna ma'a nuhin wa min dhurriyyati ibrahima wa isra'ila wa mimman hadayna wajtabayna idha tutla alayhim ayatu arrahman kharru sujadan wa bukiyya á lọ sùjádà mbẹ suratul hajj chapter twenty two verse eighteen. miti ọba adéda ti sọ pé alam tara anna allaha yasjudu lahu man fi samawati wa man fi al-ard والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير حقا عليه العذاب نعوذ بالله من عذابه ومن يهن الله فما له من مكرم ألا مكرمنا ولا تهينا إن الله يفعل ما يشاء That is chapter uh, 22 verse 18 Surah ó tún ní sájídà míì tó wà ń bẹ̀ nígbẹ̀yìn rẹ̀ ẹ̀rí ò fẹnu kò wí pé sájídà wà lẹ́lẹ́kejì bọ́tẹ́ ń bá tó ṣe ẹni tó bá ṣe fala haraj èyí tẹ́nu kò lé lórí oníta kọ́kọ́ yìí now suratul furqan sura twenty five verse sixty na وإذا قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن أنسجد لما تأمرنا وزادهم نفورا 60 Furqan that is chapter 25 then chapter 27 An-Naml 25 to 26 now الله لا إله إلا هو رب العرش العظيم انت في سبوي pé twenty آية twenty six aya statement tó ń bọ̀ twenty five twenty six ألا يسجد لله الذي يخرج القبح في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون الله لا إله إلا هو رب العرش العظيم نعم فرقان النم نعم نعم فرقان that is 27 نم 27 verse 25 to 26 that is 26 by Parisi 32 سجدة verse 15 إنما يهمل بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون 15 ó lẹ kẹsàn-án suratu Sad that sura thirty eight twenty four olùparí sí wazanna Dawudu annama fatannahu fastaghfara rabbahu wa qarra raki'an wa anab twenty five verse twenty four akọkànlá suratul Fussilat sura forty one. verse 38 فإن استكبروا فالذين عند ربك يسبحون له بالليل والنهار وهم لا يسأمون verse 30 38 uh, now ekejila Surah النجم najm that is 53 Surah 53 verse 62 ó Parisi فاسجدوا لله وعبدوا إذا السماء انشقت that is Surah 84 verse 21 84 verse 21 وإذا قرئ عليهم القرآن لا يسجدون 14 Surah Al-Alaq that's Surah 96 verse nineteen now eléyìí ni mẹ́rìnlá tí ẹnu kò sí wípé tá a bá ti débẹ̀ a lọ sí sùjádà sùjádà yìí ṣe ṣàrtù rẹ̀ ni wípé bíi ṣòro tó sọ̀lá la í ṣe pé sùjádà yìí bí sùjádà àrùn láṣẹ lọ but májẹ̀mú rẹ̀ kì í ṣe májẹ̀mú sùjádà àrùn kí ni májẹ̀mú sùjádà àrùn náà náà barakallahu fik agbọ́dọ̀ wà nínú tọ̀hárà nínú májẹ̀mú sùjádà àrùn ni wípé ìmọ́tótó gbọ́dọ̀ wà kí ni ìmọ́tótó dáhùn wíì náà àlùwàlá nìkan kọ́ a mara kú nínú hadath ẹ̀gbin ìmọ́tótó kú nínú tọ̀ tàbí ìgbọ̀nsẹ̀ haid tàbí nifas ọ̀ràn yẹn ni a gbọ́dọ̀ ní mọ́tótó yẹn kí ni condition tá a gbọ́dọ̀ ní pẹ̀lú sùjádà àrùn nabarakallahu fik istiqbal al-qibla a gbọ́dọ̀ face qibla kìí kò sí nínú short wípé kò sí nínú májẹ̀mú wípé káwà nù ìmọ́tótó kò dẹ̀ sí nínú májẹ̀mú wípé ká face qibla náà májẹ̀mú sùjúdù tìláwà wà fi tẹ́lá kúmọ́lá ọ̀kẹ́ yìí tá a bá wà nínú mọ́tótó fàáfùdà fọ̀nìmà tá a bá fèsì kíblà fọ̀nìmà kò burú ọ̀dà ọmọ ṣùgbọ́n kì í sọ̀rọ̀ yẹn kì í ṣe májẹ̀mú rẹ̀ ni wípé tá a bá wà wà nínú ìmọ́tótó tá a bá ṣe sọ́jídà yẹn pé kò mú àmú àti ìmúwa àmúwa tá a bá wá ṣe é tí ìṣepá fèsì kíbla kìí ṣe pé kò ṣẹlẹ̀ torí wípé wọnú sahih Bukhari mujazama yaani mu'allaqa mujazama ó mú wá pé sàbẹ̀ kan ṣe báyìí tó jẹ́ wípé ṣíṣe tó ṣeun kìí ṣe wípé ó kàn ṣe tí ì bá ṣe wípé tó ti rinlẹ̀ nínú súnà kò ní ṣe bẹ́ẹ̀. kana ibn Umar radiyallahu anhuma abdullahi ibn umar radiyallahu anhuma kana yasjudu ala ghayri wudu ó máa ń lọ sùjádà tìláwà tí ò dẹ̀ ní jẹ́ pé ó ní àlùwàlà náà ìtorí eléyìí ni afa ibn hazm rahimahullah rahmatawasa ló fi sọ yìí pé wa yusjadu laha fi salati al-farida wa tatawu bàtọ́ jẹ́ pé a lè ṣe tá tẹ̀ sínú tàhárà tọ́lẹ̀ pé tọ́ bá ṣe nínú tàhárà lọ́lọ́la tá wà nínú òrùn a ṣe mú sùjádà ìwá yálà ó jẹ́ ọ̀ràn yẹn o tàbí ìrun náfìlà gbogbo àsìkò ni tàbí ó jẹ́ ìgbà tí. ó ń wọ̀ ṣàmọ̀ wípé èèyàn ò gbọ́dọ̀ fínúfíndọ̀ wípé òun mú ìrun wá nígbà tó òun yọ àtìgbà tó ń wọ̀ tí ìbá ṣe pé àwọn àdí kan àwọn àdí wípé àlẹ́sàn àwọn àdí wípé ìrun yẹn ó pàtàkì lásìkò yẹn bí àwọn àrùn wò ẹni tó ṣe tawaf ẹni tó ṣe tawaf a mú torí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó sọ yìí pé ìyá ibn abu abdulmanaf ẹ̀yin ọmọ abu ibn abdulmanaf ẹ má ṣe kọ̀ fún anybody tó bá ṣe tàwáàfù ilé yìí ní anytime tó bá fẹ́ láti ṣe tàwáàfù tá a bá àdàmọ́ yìí pé tá a bá ti ṣe tàwáàfù tán kí láṣẹ àmúnáfíà ara ká méjì wá náà so irun tàwáàfù a ṣẹ̀ ṣàlùwàlá tán a ní right láti ṣe kí ni láti mú raka méjì wá anytime tá a bá ṣe ṣàlùwàlá tán a lè mú raka méjì wá tá a bá wọ masjid aha a mọ̀ wípé n tá a fi sálámà sí e nílé ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tọ́dẹ̀ ká sálámà ọ̀ràn yẹn ni fún sí e nílé ó ní raka méjì tahiyatul masjid tá a máa mú wa náà ẹni tó jẹ ẹ̀rùn ó gbàgbé tàbó sùn la ọgbẹ́ ààrẹ yìí tàbó dákú tàbí àlùjànnú fọ́ọ̀bà na'udhu billahi min dhalik ó fẹ́ ní mental issue tó jẹ́ pé kẹjọ rúfẹ́ àní al-qalam ọpọlọ rẹ̀ wá pé wá sásìkò yẹn ó múrùn yẹn wá tàbí ẹni tó jẹ́ pé ìgbà yẹn ló bàlágà sí kọbala kìí sọ̀rọ̀ yẹn lé lórí tẹ́lẹ̀ but ó ti dọ̀rọ̀ yẹn lé lórí nísìn àwọn nínú àwọn ìdí tí ó fi lè mú ìrun wá lásìkò yẹn tàbí ó jẹ́ ẹni tó jẹ́ pé nǹkan kan pàtàkì wà tó fẹ́ wá ìbá ọba adẹ́dàá jíròrò lé lórí bí kíni sọláàtì istikhara tá a ti sọ sẹ́yìn oníbùkátà sí pé ah nǹkan tó ń fẹ́ ṣe yìí o need láti take a decision ọ wá need láti ṣe istikhara ó lè mú wa lásìkò yìí èyàn fún àwọn àrùn yìí but sojúdù tìláwa òun ò ní time anytime téèyàn bá ti ka Qur'an tó ti débi sojúdù. yóò mú sájídà ìwá ìbá wà nínú àlùwàlá ìbá má sínú àlùwàlá ìbá fèsì kíbla ìbá fèsì kíbla eléyìí ó jẹ́ tí ó fi yàtọ̀ torí pé kìí ṣe irun irun ọgbọ́dọ̀ jẹ́ méjì àyàfi ọba wípé bí wọn ti ẹṣẹ méjì irun ni wọn bí wítẹ̀r tàbí salatul khawf tọ́jẹ́ wípé bọ́ọ̀ bá ṣe rí lókè náà ṣé takbir wà fún ǹjẹ́ takbir wà fún kìí sọ̀rọ̀ yẹn ní ká ṣe takbir fún irun àmì sajda tilawa. but ẹ̀rí wá nínú musannif ibn abi sheba láti ọ̀dọ̀ abi qalaba wa ibn sirin anahuma qala idha qara rajulu sajida fi ghayri salat qala allahu akbar ẹ̀rí wá bẹ́ẹ̀ ọwọ́ nínú musannif abdulrazak náà bẹ́ẹ̀ náà wípé ntòjọ́mọ́ bẹ́ẹ̀ wọ́n dọ́ àfi kì í ṣe wípé a kàn lọ sí sájídà lásán dùá yẹsù zikr ó wà nínú sùjúdù tìláwà torí pé ìyàwó Aisha radiyallahu anha ó sọ pé kánà rasulullah sallallahu alayhi wa alihi wa sallam yaqul fi sùjúdù quran bil layl yaqul fi sajda miraran. سجد وجهي للذي خلقه وشق سمعه وبصره بحوله وقوته òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá ó máa ń sọ ilé ní sájídà tó bá ṣe tó jẹ́ sájídà tùláwà sajada wajiya lilladhi khalaqahu wa shaqqa sam'ahu wa basarahu bihawlihi wa quwwatihi eléyìí ó pàtàkì ẹgbà wa náà wá pé Ibn Abbas radiyallahu anhuma ó ní kuntu inda nabi sallallahu alayhi wa alihi wa sallam fatahu rajul faqala inni ra'aytu al-bariha fima yara na'im ka'anni usalli ila asli shajara فقرأت السجدة فسجدت فسجدت الشجرة لسجودي فسمعتها تقول اللهم أحطت عني بها وزرا واكتب لي بها هجرا واجعلها لي عندك ذخرا ó ní mo wà ní ọ̀dọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam arákùnrin kan nínú àwọn sàbẹ ó wá sọ́dọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wípé ó ń rí lójú oorun pé òun ka súra tó ní sájídà nù òun wá lọ sájídà nínú àdúrà tí òun wá ṣe níbi ìgbà túgbà tó ń lọ sí sájídà yìí ní pé Allahumma tó biha wizra ìwọ ọlọ́run ọba bá ń fi pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ gbogbo lódù àṣìṣe tí mò ń bá ń gbé bọ̀ tí mo ti kù sí sí ọlọ́dọ̀ bá mú kú ẹ̀ bá mú fú ẹ̀ bá ń parẹ́ wọ́ktubli bí i àjọ sùjádà tí mo ṣe bá ń fi fún mi ní láàdá wọ̀jẹ̀ aláàlí indaka dhakhra bá ń fi pamọ́ sọ́dọ̀ rẹ̀ jẹ́ ń bá níbi tó lérè tàbárántí àmú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wáyé pé إذا قام رجل في صلاته أوتي بذنوبه كلها ووضعت على رأسه وعلى عاتقيه فكلما رقع أو سجد تساقطت عنه tí èèyàn bá ti wá sí ìdí irun kó fẹ́ kírun ọjọ́ ràn yẹn tàbí náfìlà àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ọba adẹ́dàá ò ní kí wọ́n gbàjọ́ kí wọ́n kó lé lórí èyí torí ọba lè gbé wọ́n gbé sí wọ́n kó yòókù sí ní èjìká méjèèjì fàkúlẹ́mà àrọ́kà bó bá ń ti lọ rùkú téèyàn bá lọ rùkú nítorí wà lórí kí ni ó ṣe yọ̀dà àwòsájáda téèyàn bá lọ sùjádà ntí ń bẹ léjìká kí ni ó ṣẹlẹ̀ máa yọ̀dà nù tó bá ń lọ rùkú tí ń lọ sí sùjádà àwọn ẹ̀ṣẹ̀ yìí wọ́n máa gbọ̀n dànù fún mi ló fi jẹ́ pé kò sí dé à máa fi ń tètè wá ojú rẹ ọba adẹ́dà wípé kí ó ṣe àforíjì fún yàn bí i ṣe lọ sí sùjúd àti mú ẹnu bá eléyìí níbi yàní sùjúd tọ́ọ̀bà àyùn sọ́látù tọ́ọ̀bà wípé tí a bá ti dẹ́ṣẹ̀ tó wípé a mo ti ṣe sọ́ba adẹ́dà awọ́l kò ní nàdámà lẹ́nu nadama yẹ tọ́ọ̀bà kọ́ kábàámọ̀ pé a mo ṣe léyìí tán tó tó fi remorse tọ́ba ti kábàámọ̀ èyàn ní iṣẹ́ ọkàn lórí tọ́ọ̀bà bí ẹ wá ṣe sọ àwọn nǹkan yìí ìṣe ìmánu ni conscience mùsùlùmí ó ní kíni ó ní ìgbàgbọ́ rẹ̀ ìmánu rẹ̀ ẹni tí ò bá ti ní conscience tí ò tó túmọ̀ sí ni wípé ò ní gbàgbọ́ kò ní náà ọba dẹ́dà conscience mùsùlùmí ẹ̀rí ọkàn mùsùlùmí ó ní kíni ìmánu gbólóhùn ẹnu ni iṣẹ́ ni iṣẹ́ ara ni ẹnu gbọ́dọ̀ sọ̀rọ̀ ìmánu. ọkàn gbọ́dọ̀ dúró lórí pé láti fi wojú rẹ ọba adẹ́dà nìkan ẹ̀yin jẹ́ kí ni al-ikhlas ara ọgbọ́dọ̀ jẹ́rìí sí ọgbọ́dọ̀ ṣiṣẹ́ iman mẹ́tẹ̀ẹ̀ta ìní ọ̀pàpọ̀ téèyàn fi ń jẹ́ olùgbàgbọ́ òdodo na ọwa fẹ́ túbá awọlẹ̀ṣẹ̀ kọ́kábàmà nínú ọkàn rẹ̀ ah mo ti ṣẹ̀ sọ́ba adẹ́dà ọ ń wá àforíjì èyí iṣẹ́ ọ̀tọ̀ kan tako ìkejì ńkọ́ ikthar min istighfar kọ́ṣọ́kọ́lọ́pọ̀ istighfar oníṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó ní èmi gan tẹ́rì mo máa ń ṣe tí ò dín ní ọgọ́rùn-ún gbà níjòkó lóòjọ́ àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam radiyallahu anhu wọ́n ní àìmọye ìgbà táwọn ó rí níjókòó tọ́jẹ́ yí pé n tí máa ṣe àwọn máa ń kà kìí ṣe tó dín ní àádọ́rin seventy istikfar níjókòó tàbọ̀gọ́rùn àwọn wa ń kọ́ tọ́jẹ́ yí pé bá ń ṣe ń fẹnu dá là dá là dá ní gbogbo gbà àwọn wasail tààtẹ̀ dẹ́ṣẹ̀ ló pọ̀ káàkiri nísìnyí bọ́ bá jáde tán bọ́ ọ bá fẹ́ wò ó rì ọba adẹ́dẹ́ ni ya'lamu qa'inatal a'yuni wa ma tukhfi sudur bójú ṣe ń sẹ́ tẹ́ ẹ̀rọ ọlọ́run ọba ń fojú ó ń dojú bolẹ̀ lọ́kàn ṣe kúlúkúlúkúlú lóríṣiríṣi gbogbo eléyìí ìmáa jó ìmọ̀ wíkìn kọ́rẹ́ǹtì ìmánì ni ni kò é lè fi mú nǹkan òfin jẹ́ pé ẹni tó bá wà nínú irú agbo báwọn ní gbogbo ìgbà àti jí kíta jùjú rẹ̀ yóò nira torí pé kò sí kọ́rẹ́ǹtì yẹn ti wík tí ó ta ṣàṣà láti sọ wípé kóun dìde àti kíké kúránù rẹ̀ kò ní rọrùn torí wípé kí ni bí mọ́nì bá ń ṣe ń lẹ sí bẹ́ẹ̀ ni ìgbìyànjú àti ṣe tí èèyàn ó fi rí ojú rí ọlọ́run ọba ní ọmọ kẹrẹ ló fi jẹ́ pé ìgbìyànjú pé kí ìmọ̀nì ẹ̀ máa lọ sókè o ẹ̀dá ọmọ sapá rẹ̀ ń gbogbo ìgbà ni lójúṣe náà sọ àṣàlá mi sọ pé ìnàlè ìmọ̀nà la yakhluqu fi jawfi ahadikum kama yakhluqu thaw fasalu Allah an yujaddida al-imana fi qulubikum báṣọ ṣe máa ń fa àyà ní mayàn lọ́rùn bẹ́ẹ̀ ni imani ṣe máa ń fa àyà mayàn láyà torí náà ẹ máa tọrọ lọ́dọ̀ ọba adẹ́dà wípé kọ́ máa ṣe imani lọ́tún sínú báyà nínú nǹkan tí máa ń jẹ́ kó ṣẹlẹ̀ báyìí ó ní kathratu sujud dùá ìmọ̀ rẹ̀ ju ìmọ̀ rẹ̀ ju ẹ nílẹ̀ èmi mo lójú mi wọ́n ló nílò tán but rántí pé táàpù ni tí máa jo agbára imani tí máa wíkìn rẹ̀ ọmọ tí ń lò nílòkulò ọba adẹ́dà fi sọ pé káṣe gọ́dọ̀lù bọ́sọ̀ atọ́kùnrin àtọ́bìnrin wa káṣe gọ́dọ̀lù bọ́sọ̀ kárẹ̀ ká sá fún àwọn kankan kì í sí torí nkankan torí tiwa náà ni kí ìgbàgbọ́ wa kó lè bá a wúlò fún wa. Qala Ibn Abbas radiyallahu anhu anhuma qara'tu فرأيت النبي صلى الله عليه وسلم قرأ سجدة فسجد فسمعته يقول في سجوده مثل الذي أخبره الرجل من قول الشجرة ó ní lẹ́yìn ìgbà tí arákùnrin sọ ń tọ́sọ yìí ṣàmọ̀ pé ìbéèrè ọmọ jẹ wa ah, ṣe bá là ní arákùnrin ló la tọ́wọ́ sọ́dọ̀ òjíṣẹ́ náà sọ̀lá àṣọlá ó dẹ̀ ní òun rí àdúrà tó ń ṣe nì àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀hẹ́ kí ló wá sọ di súnà àkọ́kọ́ òjíṣẹ́ náà sọ̀lá àṣọlá kò correct ẹ̀ wípé rárá má ṣe yun eléyìí ni ó ṣe ó fi ilẹ̀ bẹ́ẹ̀ kó dákẹ́ lórí tí òun èèwọ̀ ní fòjíṣẹ́ náà sọ̀lá àṣọlá nítorí wàá fífi lọ́lẹ̀ yìí pé ká ṣe àdúrà súnà ni òní tí Ibn Abbas sọ yìí radiyallahu anhuma òní fọ̀rọ̀ ẹ̀tù nàbíyà sallallahu alayhi wa alihi wa sallam mo wá rí tí òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam qara <coughs> lẹ́yìn ìgbàyàn ó wá ka súrà tó ní sajda nù ọlọ sùjádà fa sami'tuhu yaqulu fi sujudihi mithla alladhi akhbarahu ar-rajulu an qawli mo wá rí ìwọ̀n mú àdúà tí ẹni tó lóun ṣe òun lọ sùjádà lójú oorun gbà tó ń ka sẹ́jìdà àdúà tó ṣe lójú oorun tó ń sọ fójìṣẹ́ náà sàásán tó jìṣẹ́ náà sàásán sọ kankan òjíṣẹ́ náà sàásán gan wá ṣe torí pójìṣẹ́ náà sàásán ṣeun ó ti di kí ni ó ti di súnà irun ọ̀ranyàn àti ẹni tí ó jẹ́ imam àtẹni tó ń tẹ̀lé imam yóṣùra ó wà nínú lọ́lẹ̀ ṣẹ̀ríà súnẹ̀nì wípé tí máàmù bá ń ti ń ka súra kan sókè tó tẹ́ bá ti débi sẹ́gbà tó bá ti lọ sí sùjádà kí àwọn tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn náà kí wọ́n lọ sí sùjádà bóyá ka suratu najm suratu alaq suratu sajda aw suratu isra subhana aw suratu nahl aw suratu sad nínú àwọn suwari ó wá débi sajda ó wá lọ sí sujada àwa tá a bá jẹ́ ọmọ lẹ́yìn táǹkì òun lẹ́yìn rẹ̀ náà àwọn náà gbọ́dọ̀ lọ sí sujada à nígbàgbé láti ṣe dùn àyìnà aláwọ̀ alákàsọ́jẹ́ aláwọ̀. سجد وجهه للذي خلقه وصوره وشق فيه سمعه وبصره بحوله وقوته ojú ni mo fi ń gbolẹ̀ mọ́ ní sùjádà fún ọba tọ́da tọ́yàwòrán rẹ̀ tọ́wá yọ nínú rẹ̀ etí àti ojú pẹ̀lú agbára rẹ̀ àtàkìn àtàkìtìyàn rẹ̀ tàbí irú etí ẹni tí ó lálà tó mú wa fún síwájú òjíṣẹ́ náà sílá àlọ́ sọ́lá bí màá bá ti ń lọ sùjádà àwọn náà lọ sùjádà pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ wípé kì í ṣe irun tá a ké sókè kìí ṣe dandan ni wípé kí ìmáàmù lọ sí sùjádà ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì yẹn tó bá ti jẹ́ òun kí ìmáàmù ké sókè tàbí tá a ké sókè á lọ sí sùjádà rẹ̀ kìí ṣe lórí ìrun nìkan tí ẹnikẹ́ni bá ń ka Qur'an lẹ́gbẹ̀ẹ́ wa tó ń dẹ̀ ń ka sókè tó débi sájúdà tó bá ti lọ sí tá bá ti gbọ́ ibẹ̀ tó bá ti lọ sí sájídá àwọn náà lọ sí sujud torí ọ̀rọ̀ sayidina umar radiyallahu anhuma abdullahi ibn umar radiyallahu anhuma tó sọ pé kánà nàbí sallallahu alaihi wasallam yaqra alayna sura fiha sajda òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam máa ń kà á gbọ́ tí ń ka Qur'an tí máa ti ń kà á ka sajda fayasjudu wa nasjudu a lọ sí sùn ó yọ lọ sí sùjádà àwọn náà lọ sí sùjádà gbogbo wa tá a wà ń bẹ hatta ma yajidu ahduna mawdi'i jabhatahu débi wípé a ní rí ibi tí ibi ìforí kan níbi tí gbogbo àwọn èèyàn tí wọ́n wà ń tí wọ́n lọ sí sùjádà opportunity torí pé kò sí sùjádà kan téèyàn sí tí ò ní jẹ́ sábàbí oríire fún ní ọ̀run tí ọlọ́run ọbọ̀ dẹ̀ fi ṣe ní rẹpẹtẹ fún láyé ló fi jẹ́ pé sujada sì ṣe ntó pàtàkì eléyìí gan ló bí sujudu shukr tí sujada ọpẹ́. آه، إذا وردت لله تعالى على المرء نعمة أو صرف عنه نقمة فيستحب له السجود لأن السجود فعل خير فعل, فعل, فعل خير وقد قال الله سبحانه وتعالى وافعلوا لخير تي دا دا bá ṣẹlẹ̀ síyàn ní ọba adẹ́dà wa mú aburú kan ó mú fòyànrú aburú yìí bọ́ àdúpẹ́ o nínú téèyàn máa fi ń fi ọpẹ́ hàn fún ọba adẹ́dà ó ní wípé gbàrà tí nǹkan ń ṣẹlẹ̀ kéèyàn lọ sí sùjádà ṣáàdẹ̀mọ̀ wípé gbàrà tó ṣẹlẹ̀ wọn kì í ṣe gbogbo aláwà nínú àlùwàlá a dẹ̀ ti mọ̀ wípé tí ìbá ti ṣe tìrun Quran ta kà gan tó jẹ́ wípé tàbá gbọ́ tí èèyàn ka Quran tó débi sọ́jìdà tó lọ sí sọ́jìdà akírun o alálùwàlá o alálùwàlá o bó bá ṣe lọ kí làwọn náà ṣe làwọn náà lọ ó fèsì àfèsì kíbla àfèsì kíbla o èèyàn ọ̀kan any condition bẹ́ẹ̀ náà ni sùjúdù ṣókù tó bá ti ṣẹlẹ̀ wípé aburú kan fún yàn oore kan ṣẹlẹ̀ sí yàn ntẹ́yàn máa fi dúpẹ́ àkọ́kọ́ fún ọba adẹ́dà ò ní pé kó fi bi tọ́lọ́lá jù lára kó fi ṣe kí ni kó fi gbolẹ̀ fún ọba adẹ́dà. وعن أبي بكرة بكرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا أتاه أمر يسر به خر ساجدا ó ní sàábẹ̀ sọ yìí pé òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ó ti dìṣe sí rẹ̀ gbogbo ìgbà tí nǹkan bá ti ṣẹlẹ̀ tó pé n tó ń dùn mọ́ ni yóò wúlẹ̀ ni yóò wúlẹ̀ yóò ṣe sájà wọn Anas bin Malik kan nàbí sallallahu alaihi wasallam bushira bi haja fa kharra sajidan òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá wọ́n fún un ní ro bùkátà kan tó ń fẹ́ kó bíyá pé ah ya Rasulullah káàtà ìmọ̀ ti bu ibi a o gbígbọ́ tó gbọ́ eléyìí sí ṣe lọ́lọ́ ló wúlẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́ sí sùjádà náà wa kharra nabiyyu sallallahu alayhi wa sallam sajidan lima jaaha lamma ala ali bi islam amdan ọ̀kan nínú àwọn kufar tọ́jẹ́ yìí pé ó ọ̀hánà tán ni wọ́n ṣe sọ fójíṣẹ́ náà sàásìlám pé à ọmọ gbà sílám ó ti di mùsùlùmí òjíṣẹ́ náà sàásìlám ọgbó lẹ́wọ̀n lọ sùjádà bẹ́ẹ̀ ni láti fi dúpẹ́ fọ́lọ́wọ́n bá wípé alhamdulillah wọn Tariq bin Ziyad ana aliya sajada hina wajada da thadiyata fil khawarij nígbà ogun àwọn khawarij tí wọ́n mú àwọn ògbóǹtarìgì wọn balẹ̀ àti tí wọ́n rí àrídájú nínú ìṣesí wọn tó ṣe gẹ́gẹ́ tí òjíṣẹ́ náà sàásìlám júwe kí ni tó júwe ó ní àwọn kan ń bọ̀ nígbẹ̀yìn ayé ọ̀dọ́ ni wọ́n Islam ni àwọn náà pa àwọn ń ṣe. pé ká dìde lóru ẹ fẹ́ má lè bá wọn pé ká ka Quran ẹ má ẹ fẹ́ má lè má kàbí wọn ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n ń kà yìí kò ní kọjá gògóńgò wọn kí ni dì wọn ò gbọ́ alukurani yé kurani ò ṣe é tú pẹ̀lọpọlọ àyàfi pẹ̀lú kí ni. pẹ̀lú àlàyé súnà bójíṣẹ́ náà sàrà islam si gbé wa ó ní wọ́n máa jáde kúrò nínú islam bí ọ̀pá ọfà bó ṣe máa ń jáde kúrò nínú rẹ̀ sáà pé kò nílé padà mọ́ ó ní bí wọ́n ṣe máa jáde nù tẹ́ ẹ bá o ẹ má fi wọn lọ́rùn lẹ̀ ẹ bá wọn jà ọ̀gọ̀rọ̀ wọn ntọ́ yẹ wọn ni kaka ká wọn kó lẹ̀ kí wọ́n pa wọn torí kò sí dáadáa kankan tí wọ́n lè mú wa àwọn ni khawarij yàní kí olórí láwùjọ ká máa ta sí ní gbangba kì í ṣèṣe ṣe súnà torí pé kí ni látara títa sí yóò bí ikùn sínú wa tí ó fi fa yí pé àwọn ọmọ ẹ̀yìn wọn ò ní ní respect fún mọ́ wọn dẹ̀ máa yapa sófin rẹ̀ tópin bá dẹ̀ tó bá ti gbé à ń yapa sófin àwùjọ dàrú olúkálukú ó ṣe tó wù ú a fẹ́ kí ìjọba wa káwọn èèyàn wà nípò tó fi jẹ́ pé everybody gbogbo èèyàn tó wà lù ú wọ́n máa tara òfin bẹ̀rù ọlọ́run ọba pé tísìnkún òfin bá gbá wọn mú kò ní rọgbọ látara bẹ́ẹ̀ wọ́n máa ṣọ́ra ntí wọ́n sọ ní gbangba àti ntí wọ́n ṣe ní gbangba tẹ́lẹ̀ yìí bá tiẹ̀ ti ń ṣẹlẹ̀ ní gbangba àti ṣe wáàsí pé kí wọ́n ṣọ́kọ̀kọ̀ fún wọn kí ìgbìyànjú tí wọ́n ṣe ń gbangba ìkọ́mọ́ bá a dànù yóò rọrùn ṣùgbọ́n tó jẹ́ pé kò sí tí ò lè dá gbangba ẹjẹ́ á mú wọn balẹ̀ ẹjẹ́ á yapa sí wọn ẹjẹ́ á demonstrate gbogbo eléyìí ìṣesí àwọn khawarij tọba tí wọ́n mú wọn báyìí bí wọ́n ṣe ń kóòtì ayé eléyìí ni wọ́n mọ kóòtì ayé àtọ̀hún tí ò dẹ̀ jọra bí wọ́n ṣe jáde sí Sayyidina Ali rọ̀dàlá àná pé rárá àfikọ́ sọ̀kalẹ̀ àfi kí wọ́n mú kúrò níbo ni wọ́n ti bẹ̀rẹ̀ látara ayé Uthman rọ̀dàlá àná kí ni máa jẹ́ kí eléyìí kó kó fẹ́rí láwùjọ ìtẹ̀lé súnà ni súnà ó ní bá a ṣe tú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ Qur'an òfin ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ó fi ṣe gẹ́gẹ́ tí ọba dẹ́dà wá bó ṣe fi ń lójìṣẹ́ náà sallallahu alaihi tá a bá ti yapa sí i ìtukùtù lolúkálukú ọmọtú tí ó fi wá di wípé nínú ìpọ̀nà seventy two tí ó wọ̀ náà yóò kò sí ó fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ṣọ́ra ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹlẹ́gbẹ́dé ẹlẹ́gbẹ́dé ibi tí wọ́n máa ń kó sínú ló fi jẹ́ pé Islam kọ̀ ká ṣe ẹgbẹ́ míì yàtọ̀ sí ẹgbẹ́ kan ṣoṣo tí ọba adẹ́dà ti fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ẹgbẹ́ mùsùlùmí gbogbo ọmọ mùsùlùmí kàkọ́ra rẹ gbogbo ẹ̀tọ́ tó yẹ kó fún mùsùlùmí fún gbogbo ń tó yẹ kó kọ̀ fún mùsùlùmí kọ̀ fún níbàjẹ́ dájúdájú ẹni tó bá páyà ọlọ́run ọba jù nínú wọn á ṣe kínni á bàbàrà rẹ̀ á famára á ṣe gbogbo ẹ̀ á rìn mọ́ ẹni tí ọba ń jẹ́ pé ó jẹ́ ọ̀tá ọlọ́run ọba ń yapa sófin ọlọ́run ọba á ṣe kínni á yẹra fún un á dẹyẹ sí láti fún náà máa pé kó fi lè ṣe kí ni kó lè fi padà sójú ọ̀nà ṣùgbọ́n kì í wá sí pé káwa máa ṣe àkójọpọ̀ tí ó fi di bí ìgbà tó yẹ pé àkójọpọ̀ yẹn gangan la wá gbé àpọ́nlé ẹ̀yẹ iyì fún ju Islam lọ mathala ah afa Ibrahim jáde láyé afa Ibrahim wò ó ní báyìí báyìí báyìí ó ní ah mò ń rò pé tẹgbẹ́ ti gúrú ti jama wà ní subhanallah irú àwọn aburú tí irú nǹkan báwọn ti máa kó bá mùsùlùmí nù ló fi jẹ́ pé gbogbo àwọn akáwárí tí wọ́n sí lójú ọ̀nà wọ́n wà nínú ìpele méjìlélọ́yìn àádọ́rin tó jíṣẹ́ náà sọ́lá sọ wípé wọ́n wọ̀ náà gan tó rà jẹ́nà wọ̀ ìgbìyànjú tá à ń dẹ̀ ṣe ni pé ká má wọ̀ náà ká tó ṣe kí ni ká tó rà jẹ́nà wọ̀ ló fi jẹ́ pé èèyàn máa ṣègbìyànjú lórí gbogbo nǹkan kí ni súnà sọ lórí rẹ̀ àfààfin pé àsákìyèsí nípìnlẹ̀ ń bí wípé awwalu ma yajibu ala al-mukallaf mukallaf tasihihu nǹkan àkọ́kọ́ tó jẹ́ ọ̀ranyàn lé gbogbo ẹni tó bá ti bàlágà lórí ó ní kó tún ìgbàgbọ́ rẹ̀ ṣe kí ìgbàgbọ́ rẹ̀ kó tẹ̀lé ti alùsùnà kọ́ má jẹ́ ìgbàgbọ́ tàwọn khawarij tàbáwọn ṣíà tàbáwọn tí wọ́n jọ mọ́ tí wọ́n bá wọn lọ àwọn mu'tazilu àwọn mu'tazila àwọn kan ní rárá níbi tí àṣetán tó ṣì wọ́n lọ́nà tí wọ́n ya olórí burúkú dé wọ́n ní khanal amin wọ́n ní jibril aleyhisselam ó jàǹbá àmọ́nà kennedy wọ́n ní hasan aleyhisselam wọ́n lóun àtòjíṣẹ́ lásán àṣàlám jọra gbàtí jibril ń bọ̀ wá jíṣẹ́ ó wá ṣe mistake ó wá gbé fún gbé fún òjíṣẹ́ náà sílá sílá níbo lè ijó yìí sí níbo síbo níbo síbo màláíkà kú ẹni tí ó jáde láyé ní sẹ́kọ́ǹdì lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ayé ó kọ rẹ̀ ó kọ bàbá rẹ̀ ó kọ ìyá rẹ̀ ó kọ gbogbo nǹkan gbogbo ibi tí ó mú sí gbogbo ẹ̀ kéde lọ́hàn níwájú rẹ̀ tí n bá ń ṣe dáadáa sí tí ń so gbogbo ẹ̀ yọkàn máa wo ni níwò wípé ìwọ tí mo rẹ pé anytime nísìnyí mọ̀ ẹ̀ ló ń ṣe ló ń sakọ̀ ẹ̀. yàtọ̀ sáwọn tí wọ́n bẹ lápọ̀ ọ̀tún tí wọ́n ń kọ sẹ́tẹ̀dà ń ṣe àtàwọn tí wọ́n ń tí ọba adẹ́dà ń sọ pé ma yalfizu min qawlin illa ladayhi raqibun atid kọ̀pamọ́ fún wọn àwọn asẹ́ǹ tó ń bèlè ń ta sí ọ̀gá gbogbo wọn Jibril alayhi salam òjíṣẹ́ lásàrà ni mo tẹ̀ fẹ́ rí ọ bó ṣe rí náà subhanallah wọ́n ní gbọ́ tó túra ìyẹ́ rẹ̀ gbogbo sama. iye mélòó lónìí three gáàpù kan sí kejì ó tó sánmà sílẹ̀ lẹ̀ lẹ́bẹ̀ ẹgbẹ́ ẹ̀yẹ rẹ̀ báyìí etí rẹ̀ tó bá fi gbé gbogbo ayé yóò sojú rẹ̀ kó ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá ọba adẹ́dà Allah subhanahu wa bọ̀ torí pé àwọn eléyìí àwà ìfẹ́nu ó ti fọ́ wọn lójú kò sí tí wọn ò ní tí wọn ì sọ lẹ́nu tán téèyàn bá dẹ̀ ti di pé ń sọ̀sọ́kúsọ ọkàn rẹ̀ gún kú lọ́nà kí lọ́ọ́ bá dẹ́dà sọ fẹlẹ́ mazagu azagallahu qulubahum wọ́n yapa sódodo ntí èsẹ̀sìn ni wọ́n á mú lẹ́sìn tí wọ́n bá ní wọ́n ń ṣe aṣọra báyìí ọ̀ọ́dẹ̀ máa sunkún látara pé kí ni ọ̀bẹ àáké nǹkan olóró tọ́jẹ́ pé dábàá tọ́lọ́wọ́n ọba ṣe lẹ́tọ̀ọ́ gan-an èyàn ò lè fi ṣá àfi téèyàn bá ṣe kíni téèyàn bá pa lójú ọ̀nà tí islam wíná lásẹ̀ tó fi sọ pé àfi ń gbé lórí kèrékè wọ́n dẹ̀ mọ sọ sí ara wọn báyìí ẹ̀jẹ̀ ọmọ tú kúkúkú omi òkùnù wọn ìkúkú jífà wọ́n sọ pé sìn mọ̀nà àkútà tàrí ìfọdọ́lọ́ ẹni tó bá ti sìn nà òdodo tó jíṣẹ́ náà sàrà sílà ń gbé wa báyìí yọ wọ̀ gbolẹ̀ yọ kàn máa wọ̀ gbẹ lọ ni eléyìí ni wọ́n ń pè lẹ́sìn àwọn tó wà báwọn lọ ọ̀rọ̀ àwọn kan wọ́n láwọn ń tà wọ́n o kùránì ní tàwọn ṣáńgílítì àwọn ọ̀tẹ̀lẹ̀ suna wọ́n dẹ̀ máa kó ti àyà kùránì kí ni wọ́n máa kọ́ ni fọ́bi ayé hadith bá àdàwù yomi hadith wo ló tún fẹ́ gbàgbọ́ lẹ́yìn kùránì ma níbo lè yìí sí a bí ẹ léèrè bá kírun wákàtí márùn bóòlù àti sálùwàlà ẹ jẹ́ wọn kírun ẹ wò pé láwa mùsùlùmí náà wọ́n dẹ̀ láwọn tí wọ́n ń pè láfa wọn lórí tìrìsì lọ́ba torí pé kíni wọ́n ti ṣe ojú ọ̀nà tó yẹ kí bó ṣe yẹ kí ẹ rìn ó ní gbà ṣe mú kíní tí ó fi mú tàbáwọn ẹlẹgbẹ́ ntí òjíṣẹ́ lọ́sọ̀ àṣálàm tí ò ní í ṣe lọ́rùn àyàn láwọn sàgbé lórí àwọn ẹlẹgbẹ́ ò ṣèlera wọn lórí wọ́n sọ pé ẹ́ ó lè tìde mítìn mítìn wo ni ó pàtàkì jù nígbèsè ayé mùsùlùmí àsọ́láàtì ẹni tó bá léètì dé ṣe bí kí ló kọ rẹ̀ mọ̀sùlùmí àbí bẹ́ẹ̀ kọ́ yóò dẹ̀ mú tó mísì yóò mú wá yọ̀kọ̀ọ̀kan ní gbalada tó àwọn tí wọ́n ti kọ́kọ́ wá ní ládàá ni wọ́n máa jẹ̀rán torí pé ó mọ̀ yìí pé ọba adẹ́dà ó léètì dé mítìn kọ́ ha ìgànnà lè kanna mẹ́rin náà lọ́hùn min ayna lahum hada bó wọ́n ti rí torí pé kíni àwọn náà ó dẹ̀ ṣe é torí pé ni, wọ́n ti fira wọn sínú ìgbèkùn ìgbèkùn hurriya tí ọba adẹ́dà fún ẹni tó jẹ́ mùsùlùmí wọ́n ti bọ́ fírídọ́ọ̀mù kó lọ́rùn ara wọn wọ́n ti fira wọn sínú ìgbèkùn àwọn sàábé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọn lọ sí gazawa dájúdájú ẹnìkan ọjọ́ lórí wọ́n fẹ́ nìkan ṣo lórí nígbà wọn wá ṣe tán tọ́ àṣetáni wá sí ọ̀kan nu wọn ó sì lọ́nà ó ní ẹjọ ẹ lọ wá gi wá o wọn wá gi wá ó ní kí wọn dáná wọn wá dáná ó ní kí wọn máa kó síbẹ̀ lọ́kọ̀ọ̀kan wọ́n dẹ̀ ti ní ká tẹ̀lé lórí. àwọn èèyàn nínú wọn náà bá dẹ̀ múra lóòótọ́ wọ́n mọ̀ kó sínú náà but kí ló òjíṣẹ́ náà àṣìlá ni àwọn ọmọlẹ́yìn mi ẹnu wọn ò ní kù sórí ìsìnà á ẹni nínú wọn tí mọ̀ lọ pé ẹja padà sí ètò àwa fojú rí ẹ̀yìn akó sí láíláí òun ò ní kó sí òun ọ̀dẹ̀ ní jẹ́yìn náà kó sí ìjà tí wọ́n jà tí náà fi kú nígbà wọn déwájú ìṣẹ́lá hmm. ọ̀rọ̀ kan ní ọ̀sán gbogbo ẹ̀ ọlẹ́nikẹ́ni tó bá kó yín ni bí ó sì máa wà nánú títí kó torí pé kí ni àìtẹ̀lé olórí ní tí kò bá jẹ́ òdodo ó pàtàkì gbogbo eléyìí mùsùlùmí gbọ́dọ̀ sọ abiyì ni wá èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ yí ara rẹ̀ iyì mùsùlùmí òní kó dúró ní ibi tí ọba adẹ́dà fi sí lójú ọ̀nà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tọba ti kú mbẹ́m fa inna lillahi wa inna ilayhi raji'un àwọn khawarij wọ́n yẹ sáré gbogbo tí wọ́n bá gbéra wọn wọ́n lè pé àwọn boko wọ́n lè pera wọn ní ice gbogbo ẹ̀ ló fi jẹ́ wípé àti tètè rápálá wọlé kùfàr láti lò wọ́n against ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀rùn torí pé ẹni ìfẹ́ inú làwọn náà tẹ́lẹ̀ wọn ọ̀mọ̀nà àìmọye kùfà tí wọ́n sàwá bá sá sínú àwùjọ àwọn sàbí òjíṣẹ́ náà sílá àlọ́sọ́lá àwọn Júù àwọn Yehud láti ṣì wọ́n lọ́nà nígbà tó jẹ́ pé ní tí wọ́n rán tọ́jú òdodo kò tí ì ṣeé ṣe tán wọ́n ó tó wọ́n rán lẹ́rù wọn ò tẹ́ ẹ̀ rí wọn nígbà tó bá sú àwọn àwọn àwọn ọ̀tá ọlọ́run bá ní fúnra wọn ni wọ́n làwọn ìmọ̀ kí wọ́n gbà sílámù tàbí kí tí wọ́n wá bí gbà lọ bí ṣe rí nu torí pé kí ni tí gànà ọba lanu aláǹbọ̀ ò lè rí bẹ́ẹ̀ wọ̀ téèyàn ọba ti ṣì gbọ́ tí ò ṣì mà tó tí èsè pé ó ti ó ti gbé parí ọ̀tá kan ò lè wọlé wa mọ́ ọ̀kan nínú ọmọ ìyá ó ń sáré ká ń sáré ká ń sáré ká kí ló dé ọ́ ó ní àwọn kan ni wọ́n rí òun wọn lójú títì wọ́n láwọn rí iná sóhun nǹkan kan gbogbo ohun tí wọ́n wá ń sàn ọ̀fẹ́ máa jọ́ wọn ni ibi tó ti ṣe nù. mo ní wọ́n bẹ lára tiẹ̀ náà ìwọ náà máa ń ọ máa ń ọ máa ń ṣerú nǹkan báwọn kó sọ̀rọ̀ mọ́ ẹni tó gbọ́rọ̀ yìí torí rẹ̀ wà ń bẹ̀ tọpọlọ rẹ̀ ṣí straight àwọn àbá àwọn mú ròyìn wá fún yín ìròyìn kí ni o ẹ má jáde lásìkò yìí torí wípé àwọn ọmọ ogun kínní kan wọ́n sá ka gbogbo ẹ lọ wọ́n lásìkò wọlé pé wọ́n kà kalẹ̀ ọlọ́ọ̀ṣàlùwàlá ó múra ká méjì wá ó bá jáde ń lásìkò yìí ó padà dé padà lásìkò tí wọ́n ní kó má wọlé ó wọlé bó ṣe wọlé ó múra ká kejì méjì wá torí pé kíni وجيشنا صلى الله عليه وسلم إذا خرجت من منزلك فصلي ركعتين تمنع عليك مخرج السوء وإذا دخلت في منزلك فصلي ركعتين تمنع عليك مدخل السوء أقم قال رسول الله صلى الله عليه وسلم توبا في جاد نوليري ليري منفلا ركعني جوا بوبا بروتي ما يا جادي ọlọ́run ọbọ̀ kásẹ̀ rẹ̀ lẹ̀ tọ́n bá wá ń wọlé bọ̀ náà múnáfìlà ara ká méjì wá gbogbo aburú díyàn gbé wọlé ọlọ́run ọbọ̀ ọbọ̀ lè jìnnà láká méjì péré ta ló so mọ́ ta ló fi pè Allah subhanahu wa ta'ala ọba tí àkóso gbogbo nǹkan wà lọ́wọ́ rẹ̀ ó ní lẹ́wọ̀lẹ̀ khalq wọ́lẹ́wọ̀lẹ̀ amr gbogbo ẹ̀dá tiẹ̀ ni àṣẹ lórí wọn pé ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí ọwọ́ rẹ̀ lọ́wọ́ tí ọba ti fi yàn fún wọn mú wọn lè rí yàn mú torí náà kọ ìbínú rẹ̀ là á sá fún ìyọnu rẹ̀ là á sá di tí ọba ti fúri ara rẹ̀ lórí gbogbo eléyìí orí burúkú ní ọjà yóò di ẹni tí ó sá kíjókíjó ká Uh, ẹgbẹ́ wa hadith kọ́dùkùsù kan wáyé pé yabna adam in radita bima qasamtu laka arahat haratu qalbaka wa badanaka wa kunta indi mahmudan wa in lam tarda bima qasamtu laka لو سلطن عليك دنيا ترقد فيها رقد الوحوش وحوش في بريه ثم لا يجد لك إلا ما قسمته لك وكنت عندي مذموما سبحان الله ومدنيا tó bá yọ́nú sí bí mo ṣe ṣètò mi kalẹ̀ fún ẹ ọkàn rẹ ó balẹ̀ ó dẹ̀ rí peace nínú ara rẹ kìí ṣe yún nìkan o ó tún gba láàdá ayé rẹ ó sunwọ̀n ọrùn rẹ yóò yege àtàyé àtọ̀run rẹ̀ ó sùn ṣùgbọ́n tó o bá ṣe bí mo ṣe fẹ́ ọba ní bó o ṣe fẹ́ ló ṣe ṣe ọkàn rẹ̀ ò ní balẹ̀ o ayé rẹ̀ ò ní sun o ó tún gbẹ̀ṣẹ̀ o tó túmọ̀ sí pé ayé rẹ̀ ó dojúrú ọ̀run rẹ̀ ó polúkú muṣu ntí sàlàfíà ń pè gbogbo ẹ̀dá sí ni wípé <clears throat> àlàyé yìí àwọn kan ti lò ó nílò tó jẹ́ pé ọlọ́run fi wọ́n lọ́kàn balẹ̀ ń bẹ̀ kó tó di wípé wọ́n lè gbà fọ̀kànbalẹ̀ tọ̀run ó ní bí wọ́n ṣe lò ó gbogbo àsìkò tó o bá bára rẹ àti gbogbo ìgbà tó o bá bára rẹ tó o bá padà sí pìlẹ̀ tiẹ̀ náà ò ní yàtọ̀ àkáwọ̀ ni ọlọ́run ọba ṣùgbọ́n tó o bá ní rárá o ah bó ṣe wọ́ ló ṣe àsìkò ti yàtọ̀ ò ní rójú sojú o tọ́ba wa máa ń bẹ̀wọ̀n kékeré ni ṣùgbọ́n ọ̀ ń bọ̀ wá jẹ pọ́nbélé ìyà tọ́ba déwájú ọba adẹ́dàjọ́ gbẹ̀dẹ̀kíán kọ́lọ́ wọn yà wáyà náà ló fi jẹ́ gbogbo àwọn nǹkan yìí a gbọ́dọ̀ sọ. sùjúdù ṣùkù lòun náà gbogbo ibi tí ìdùnnú bá ti bá ẹ̀dá tàbí ọlọ́run yẹ aburú kù kọ́ máa rántí ọba tó mú dùnnú wá fún ọba tó yẹ aburú fún kọ́ má dìlé rẹ̀ kọ́ lẹ́ sọ́sù jáde àbẹ́ láti dúpẹ́ fún ọba àdẹ́dà òun náà ní ìdí àlùwalá bíi ti sùjúdù tìláwa kò ní ìdí wípé ká ṣe ká dojúkọ kíbla gbogbo condition tó bá bá wà ní tá a bá wà nínú àlùwàlá fẹ́nìmà tí ìdojúkọ kíbla bá rọrùn fún wa fẹ́nìmà eléyìí làwọn sùjúdì ọ̀tá gbogbo ẹ̀dá ọmọ èèyàn ó wá máa oríṣiríṣi àrékèrèkè tí òfin ní jẹ́ kí ọ̀gọ̀ọ̀rọ̀ nǹkan ó ṣeé ṣe fún wa a ti sọ yìí pé ntí máa jẹ́ kí èèyàn rí dùnnú jù tí dẹ̀ máa jẹ́ kí ọ̀rọ̀ èèyàn dùn bíi wípé kọ́ máa kí ìrun sí àsìkò rẹ̀ ò sí pàtó wá rí báyìí ìmọ̀ aṣọ yẹn àtìgbà tá a bá ṣe àti tá a máa ń ṣe lọ́wọ́ àti tá a bá ṣe tán ó lè jẹ́ pé ibi tó ń ti ń kí ọ̀hún èrò tí ò bọ́ sí ọ lọ́kàn ti tẹ́lẹ̀ rí ìgbà yẹn ni wọ́n gbé wa. kò sí ẹni tí ó mọ ète rẹ̀ tó ọba adẹ́dà kò wá sẹ́ni tí ọba adẹ́dà fìtí àṣetánì bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam nígbà tó dé pé àwa mùsùlùmí òjíṣẹ́ náà sàn àṣìlám là ń tẹ̀lé kò sí ẹni tó yẹ kó yẹra fún kádẹ́mà bá ṣe hándù rẹ̀ bí mùsùlùmí nínú ọ̀run tó tiri wípé kò sí téèyàn máa fi ní súnmọ́ lọ́wọ́ ọba tó yìí òjíṣẹ́ náà àṣìlám ní istaqimu. ولن تحصوا واعلموا أن خير أعمالكم الصلاة ẹdúró déédéé ẹ lè mọ rírì kẹ dúró déédéé ẹ wá mọ̀ dájú o èyí tó lọ́lá jù nínú sẹ́yìn tẹ́ ẹ fi rojú rẹ níwájú ọlọ́run ọba ó nírun àṣetá ni ọgọ síbẹ̀ ìmọ̀ ibi tó ń ti ń kírun kọ́ máa gbójú ẹ lọ síbi gbójú ẹ lọ sọ́hùn ò ní kí ni ni wọ́n fẹ́ ká máa wò níbi tá a máa ti ń kírun ibi tá a fẹ́ ṣe sùjádà ibi tá a lè ṣe sùjádà wọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam bíi pé ah, ká máa wò yín wò yín nínú kí ni òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ni àṣetánì fi ń jí nínú ládàámú wa ni nítorí náà ẹ má wò yín wò ọ̀hún nínú ọ̀run ẹ má wò kì í ṣe yẹn nìkan ó lè dé kọ́ wa máa wò ṣé rákà kejì mú kí ni àbí rákà kẹta ṣé ìrun yìí ti pé àbí ò ti pé tàbí sùjádà kan ló ti ṣe ó ti ṣe kejì ọba tún ti nàró dúró tàbí kànáà o ṣe tashahud bó o ló ṣe ṣe ọmọ bó o ṣe ṣe ọba dìde gbogbo eléyìí ó ṣẹlẹ̀ sójì ṣe náà sàlámù Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó ṣẹlẹ̀ sí kó fi wá mú òfin wá bá ṣe ṣe kó fi jẹ́ pé kíni kó fi jẹ́ pé àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà kò ní í ṣókùnkùn fún wa òní sùjúdù sáwí inshallah al-karim lọ́sẹ̀ tó ń bọ̀ á fọ ọ̀rọ̀ sùjúdù sáwí wẹ́wẹ́ kí a fi wà ala al lórí ìrun wa torí gbogbo pẹpẹ fúrú tíyàn bá ń ṣe lórí ìrun tí ò bá tí ì gbọ́ àlàyé sojúdù sáwì á àṣetánì yóò fi ta ọ̀gọ̀ọ̀rọ̀ ayò kọ́lọ́wọ́n ọ̀yà wáyà kọ́lọ́wọ́n bá kó ṣọ́ àjùgbá náà lọ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk allahumma salli ala muhammadin wa ala ali baiti wa ala azwaji wa dhurriyyati kama sallaita ala ali ibrahim innaka hamidum majid wa barik ala muhammadin wa ala ali baiti ala azwaji wa dhurriyyati kama barakta ala ali ibrahim innaka hamidum majid assalamu alaykum wa rahmatullahi wa barakatuh وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا بارك الله فيكم وأحسن الله إليكم àwọn tí a bá ní ìbéèrè lọ́dọ̀ àwọn ọkùnrin kan lọ́wọ́ sókè ọ̀dọ̀ àwọn obìnrin ẹ jọ̀ọ́ ẹ bá wọn kọ àwọn ìbéèrè yín ránṣẹ́ wá sísàlẹ̀ so tó bá ṣe ń wá a máa gbìyànjú àti máa fún ní um, the required um, priority kọ́lọ̀ bá kó túbọ̀ ṣe amúnáyìn kọ̀ọ̀kan One, two, three, four, five, five, six, seven. Okay. Number one knee, but by default. So number one, imagine number two. So seven, last one. Eight, nine, ten. Yes, asalaamualeykum ẹ jọ alájí nǹkan tó wẹ́ béèrè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ̀tí bá a sọ náà ni wọ́n ní Quran téèyàn bá ké Quran pàápàá jùlọ sùràtù mólíkù àti sájídà pé tó bá di ọjọ́ àjíǹde àwọn nǹkan wọn máa wà ní nǹkan tó máa ṣe pé ẹni tó ń ké. mo dẹ̀ pọ̀ mo dẹ̀ nígbà pé bá yẹn sọ pé àwọn owó àwọn ti bẹ́ẹ̀ bọ̀mọ́ abẹ́ bèrè ti suratu Rahman mo kà á níbi kan kò ń ṣe nínú àdìsọ pé tí wọn bá tó à ń ké suratu Rahman lọ́dún á lè ké ní ẹ̀mẹ́sán nígbòkó ẹ̀kan kó máa fi ń gbà pé ọlọ́run aṣọ́dọ̀ màlìjọ́ náà ṣé wàá àdìsọ sọ bẹ́ẹ̀ ni àbí ní ìfẹ́. àti mọ́lùkù yẹn fẹsẹ̀ rinlẹ̀ bọ́tí rahman yẹn kò fẹsẹ̀ ńlẹ̀ bọ́tí mọ́lìkì lóòótọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ yìí pé ẹni tó bá ń kà tó bá ń dún ní mákìkà rẹ̀ agbẹjọ́rò ni wọ́n máa ń pè súra ọ̀tún mọ́lìkì súra àkóyọ òjíṣẹ́ náà sallallahu alaihi ni yóò ṣìpẹ̀ fún ẹni tó ń kà títí títí tí òfin ní rí ìyà nínú sàárè àtọ̀run torí bẹ́ẹ̀ òjíṣẹ́ náà sallallahu alayhi wa alihi wa kì í sùn jọ́ kan má ka suratul mulk àwọn súnà mẹ́rẹ̀ẹ̀rin yẹn òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam kó tó sùn yóò kà wọ́n al-isra suratul zumar suratul sajda àti suratul mulk sura mẹ́rẹ̀ẹ̀rin yẹn kì í sùn àfi kó kà wọn. náà suratu yasin àwọn ọ̀rọ̀ pọ̀ tí wọ́n máa ń mú wá lórí rẹ̀ ọ̀kan kùránì ni kìnnì kan kùránì ni gbogbo ẹ̀ ló lẹ̀ ṣùgbọ́n pàtó jẹ́ pé sura kùránì tíyàn bá kà tíyàn bá lò ó bó ṣe yẹ kó lò ó mathalan ó débi tí a ti ní bá a ṣe ka Quran ni wípé tá a dábàá débi tọ́lọ́n ti sọ̀rọ̀ kẹ́ ká tọrọ kẹtọ́ pọ̀ lọ́dọ̀ ọba adẹ́dà tá a bá ti débi ibi tó ti sọ pé aláforíjìn lòun ká tọrọ àforíjìn tó pọ̀ tá a bá ti débi tí ó sọ pé òun ló máa ń yẹ ewu fún ẹ̀dá ká wá ààbò àti pé kí ewu yẹ lórí yẹn lọ́nà tó pọ̀ gbogbo àwọn kan báyìí bó ṣe wà fún gbogbo súrà tó kù bẹ́ẹ̀ náà ló ti wà fún sọ́tù yàtọ̀ àtàwọn súrà yòókù náà so ìyẹn ni kéèyàn máa lò jù. Hmm. sọ́tù ramon àti sọ́tù àdìyà àti sọ́tù àdìyà tí wọ́n bá ka àti sit ọlọ́mọ fún ládàá pé fẹ́ mú bóyá orí ẹ̀. ẹ máa fún un ní ọlọ́run máa fún un ládàá pé inú ládàá nípa pé bóyá àjọ náà kankan mo jẹ́ bàbá tó à ń ké nàbí sit mẹ́tẹ̀ẹ̀ta yẹn. na kò fẹsẹ̀ nílẹ̀ kò fẹsẹ̀ nílẹ̀ bọ̀dún tó fẹsẹ̀ nílẹ̀ ní wípé kíyàn mú Quran kó máa ṣègbìyànjú rẹ̀ pé òun bíi ọjọ́ kọ̀ọ̀kan kó máa ka bíi jùsí kọ̀ọ̀kan tòbí juzi méjì tó bá ka júùsù kan láàárọ̀ ka júùsù kan lálẹ́ ìgbà tí ó bá fi dijọ́ kẹẹ̀ẹ́dógún yóò parí Quran ìgbà tó fẹ́ parí Quran yẹn àwọn màláíkà máa ń wá tí wọ́n witness ẹ̀ torí rẹ̀ gbogbo àdúrà téèyàn bá ṣe nígbà téèyàn parí rẹ̀ yẹn á ó máa ń ṣe rẹ́gí ọlọ́run máa ń fi ya aburú ọ fi ọ máa fi mú dáadáa wá bọ̀dé kí ẹ ṣe yí pé ká wá ntọ́ yẹ ká máa kà lọ́kọ̀ kálukú máa kà yẹn ká wá péra wa jọ ká wá sọ pé a parí rẹ̀ lẹ́ẹ̀kan rárá ká máa kà á ní ẹsẹẹsẹ báyìí ló fi jẹ́ pé àwọn sàbí òjìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá fẹ́ parí Quran wọ́n máa ń ṣọ́ káwọn wà nínú ilé torí pé kí wọ́n fi kó gbogbo àwọn fámìlì jọ bí wọ́n bá ṣe ń parí rẹ̀ wọ́n máa sọ pé kólúkálukú máa tọrọ tó ń bá ń fẹ́ Eh, àwọn àti ẹ̀rí nínú wọn dúnú àwọn sálàf tó jẹ́ pé wọ́n máa ń ṣọ́ ẹni tó bá fẹ́ parí yizbu tiẹ̀ tó fẹ́ parí Qur'an tiẹ̀ torí wọ́n mọ̀ ìpè ńgbà tó bá fẹ́ parí rẹ̀ yẹn eh, àwọn màláíkà ń sọ̀kalẹ̀ àsìkò gbígbàdúrà ni káwọn fi seize opportunity yẹn láti tọrọ táwọn bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ntí kéèyàn máa ṣe jù ní wípé eh, bóyá àkànníjọ́ mẹ́ẹ̀ẹ́dógún kéèyàn máa parí Qur'an ọ̀gọ̀rọ̀ àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàásìlámù ẹ̀kọ̀ọ̀kan lọ́sẹ̀ ni wọ́n máa ń parí rẹ̀ àrí ètò máa ń parí rẹ̀ lọ́kàn ní jọ́ mẹ́ta àrí àwọn tó jẹ́ pé tí wọ́n ti di bákan ó ti di nǹkan mi wọ́n máa ń parí ẹ̀ lóòjọ́ but òjíṣẹ́ náírà islam ẹ̀kọ́ tó fi kọ́ wa ní pé ká má jẹ́ kí ó fásità ju ẹ̀ẹ̀kan níjọ́ mẹ́ta lọ because wọ́n fẹ́ bá a máa ṣe ń kà ká máa wá ìtumọ̀ rẹ̀ ká máa wá ìtumọ̀ ká máa mú lò tí ó bá ní ká sá fún ká máa sá fún Allah subhanahu wa ta'ala ó ti wá ṣe ní rọrùn nísìn bá ń ṣe ń rí ní èdè Yorùbá bẹ́ẹ̀ láàrin lédè Gẹ̀ẹ́sì tí Ìgbò náà wà tí Gwari wà tí gbogbo ẹwà bá ń ta Hausa wà àǹfààní rẹ̀ ní pé tíyàn bá ti ka àwọn ibìkan tíyàn wá ìtumọ̀ ẹ̀ kíyàn wá lọ sọ́dọ̀ àwọn àfa kí wọ́n ṣe àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún yàn kò fi jẹ́ wípé ìmọ̀ tí ó pọn dandan lórí èèyàn àti tó yẹ kí èèyàn sá fún kí èèyàn mọ̀ kí èèyàn lè bá fi mú pa òfin ọlọ́run ọba mọ́ kí èèyàn dẹ̀ fi sá fún ní tí ò fẹ́ ẹ̀yẹn ló máa ń tí èèyàn bá ti ń ṣe báyìí regularly yóò di ahlul Qur'an ìyẹn ni ẹni Quran ìyẹn ni pé ti ń kà ti mú lò ti ń pèpè sí i torí ọlọ́run ọba máa ń tijú wọn ẹni tó máa ń ṣe bẹ́ẹ̀ jù nínú àwọn sàbí òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá òun ni Sayyidina Usman ọlọ́run ọba máa ń tijú rẹ̀ n a fi mọ̀ yẹn ni wípé òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá nínú àwọn sàbí wọn sálámà ìgbà tó jíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá wà pẹ̀lú àwọn wọn ó ṣí ìtàn àpọ́nlé rẹ̀ ó ṣílẹ̀ kò bò ó ìgbà tí wọ́n ń sálámà gbogbo wọ́n ń sálámà kò bóra ṣùgbọ́n ìgbà tó gbọ́ pé Usman radiyallahu anhu tó sálámà ó bóra tó bí ọba adẹ́dà ṣe ní kó máa ṣọ́ wa làwọn sàbẹ̀ ń ṣọ́ òun náà kí n ló sọ kí n ló ṣe kí ló wù ń wà báwo kí ni múùdù ẹ̀ torí gbogbo eléyìí ní túmọ̀ Quran kí wọ́n lè bá a fún àwa tá à ń bọ̀ lẹ́yìn kí wọ́n lè bá fún wa nírò ká má bàa ṣiṣẹ́ wọ́n ń bí léèrè ah, lágbáyà fẹ́ wọlé ó sálámà ẹ̀ change pé wọlé ẹ gbọ́ ti Uthman rodial àánú ẹ̀jùmẹ̀rí ẹ bọ́ra kí ló dé ó ní àwọn lókè àti ọba adẹ́dà ó ń hmm. ó ní asdaqu ummati ahya Uthman bin Affan ẹni tí ìtìjú rẹ̀ ó jẹ́ òdodo jù nínú umma mi pé eléyìí onítìjú ni ó ní Uthman nítorí náà ọba rẹ̀ dà ń tìjú ọ̀nà náà àwọn mọ̀láìka dà tìjú rẹ̀ náà. Suratul Fati. Suratul Fati. Fatiha. Eh, eh, Suratul Fati. Suratul Fati forty eight forty eight wọ́n ní ẹni tó máa ń wojútùú sí àìsàn tó bá ń ṣe ẹni tí tó máa ń wojútùú sí àìsàn tó bá ń ṣe wọ́n pé ake sọ́ra ẹni ake ní ẹ̀mí ẹ̀mí jẹ̀mí kan wọ́n tó bá ake wọ́n ná ake lẹ́ẹ̀mejì wọ́n tó bá ake lẹ́ẹ̀mejì àtẹ̀tọ̀ àtúnwá bẹ̀rẹ̀ géè wọ́n tó bá wọn akatẹ́ lẹ́ẹ̀kejì hmm. akọ̀pẹ̀ láti sọ́ọ̀tù fifty. Eh, fifteen ni ti di twenty seven ẹ̀jẹ̀lẹ̀ kẹjọ yẹn máa bẹ̀rẹ̀ láti traffic òní bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ abẹ́rẹ́ tó fifteen sí twenty seven sáyà kó ló tó inṣàlá wọ́n ní àṣì bẹ́ẹ̀ so tó wá dé tó wá ka àyà yẹn tó wá dé tó wá dé ṣàlá òyìn wọn náà kò sí ìwéje wọn bá yìí kó sí ìwéje awakọ̀ tó sátú kẹjọ tó tó tó twenty seven yẹn ọ̀nà àmà kọ̀dọ̀wádìí amina twenty first word in verse twenty nine. àti muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. wọn ni àwa kéde lẹ. fẹ gbogbo ẹ̀sà hmm. ìgbìyànjú ni bọ̀ kò mú. ma anzalallahu bi mi bí a mi sultan ọlọ́run ọba òfin láwọn ṣe rí ìwòsàn n tó mú jù tí òjíṣẹ́ náà sàásìlám dẹ̀ rẹ̀ kọ́mẹ́ni sọ́tò fatẹ́ni sọ́tù fatiha tẹ́ zamzam pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń kà ẹ̀ ń mu ẹ̀ ń ṣàdúrà ẹ̀ ń mu zamzam ẹ̀ ń kà ẹ̀ ń ṣàdúrà ẹ̀ ń mu zamzam subhanallah ó yá láti mú kí ìwòsàn kó tètè ṣẹlẹ̀ ní sheikh islam thani ibn qayyim jawziya ó nígbà tó wá sí haram àdánwò àìsàn kan ṣe òun òun òrùkún lè bọ́ ń bẹ̀ but pẹ̀lú ògbó ọba adẹ́dàá pẹ̀lú kíka suratul fatiha àti mímu zamzam àìsàn yẹn di nǹkan gbàgbé ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ suratul fatiha mímu zamzam ó yá àdèmọ̀ yìí pé kò sí mùsùlùmí tí ò lè ka suratul fatiha bàbá tí ń ka sáwọn ka kó máa zamzam kó máa ka kó máa zamzam wọ́lọ́n kó dẹ̀ máa ṣe sàrà tó pọ̀ sàrà ṣíṣe ó máa ń jẹ́ kí aburú àti àìsàn kó kásẹ̀ ńlẹ̀ fún yàn a mú instance ẹrúbìnrin kan wá ó ti ó ti fẹ́ bọ́ fún pẹ̀lú tó ń ṣe ó dẹ̀ need assistance kò dẹ̀ sí àwọn ọmọ wọ́n wá lọ sí Indonesia Saudi ló ti ṣẹlẹ̀ wọ́n wá lọ sí Indonesia láti lọ employ arábìnrin kan wá tí ó máa mójútó obìnrin arábìnrin wa rí i pé ẹni tí wọ́n mú wá fún ìtọ́ wá láti Indonesia yìí ó máa ń pẹ́ ní toilet ó dẹ̀ máa ń lọ toilet léraléra ó dẹ̀ máa ń pẹ́ gan ó wá ń dàlámù ó wá péjoko kí ló máa ń ṣe ní toilet ó máa ń pẹ́ ó dẹ̀ máa ń lọ toilet léraléra lárábìnrin Indonesia yẹn bá bú sẹ́kún ó ní kí ló ṣẹlẹ̀ ó ní òun ṣe bímọ ni nílùú àwọn but kò sówó owó lòun léwá bí tọ́yàn bá ti kún lòun máa ń sáré lọ tọ́lẹ̀tì yẹn òun lọ fún ọyàn dànù ni arábìnrin yìí bú sẹ́kún ó ní a ó wá ṣègbìyànjú ó ka ó ṣírò sálárì rẹ̀ fọdún méjì ó ní mo bùn ẹ́ máa lọ lóyún tó o bá tọ́jú ọmọ tán tó o bá sì fẹ́ padà wá o lè padà wá o fi ṣe sàràfù subhanallah kò pẹ́ rẹ̀ wọ́n chẹ́kì arábìnrin ó kú ní intensive care wọ́n ní ara rẹ̀ ti ó ti yá ọlọ́run fi ṣe sábàbí fún un ọ̀kan nínú àwọn èèyàn ńlá afúkọ̀bù láṣìírí ó ní àìsàn kan báyẹn tí wọn ò mọ̀ bí wọ́n ṣe fẹ́ ṣe ọlọ́run dẹ kẹwọ̀n ọlọ́run kẹwọ̀n tí wọ́n bá ní one billion ní ó ná in dollars kò ní lára láti kólẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n àìsàn ìfẹ́ peléke ọwọ́ sọ fún àwọn afá pé ṣé wọ́n ń wọ òun níran ni wọ́n ní à nǹkan kan ṣoṣo táwọn ní táà lè sọ fún wọn ni pé sọ̀nàì ul ma'ruf taqi masọ́rì ẹ̀sọ́ wàlá afat wàlá halaka hadith òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí máa ṣe dáadáa tọ́jú aláìní àwọn ọmọ òrukàn àwọn opó ṣe dáadáa sí wọn tọ́jú wọn ṣe gbogbo eléyìí ó máa ń kọ́ díparun fún yàn ó máa yí máa kọ́ di aburu pé kó ṣẹlẹ̀ síyàn kì í dẹ́ jẹ́ kí ọ̀rọ̀ èèyàn ó dojúrú wọ́n ní péré wọ́n ní péré bó ṣe ya ọ̀rọ̀ lu àwọn aráàlú awọn àwọn opó àwọn ọmọ òrukàn àwọn ọmọ tí wọ́n ń ké Quran àwọn aláìní nǹkan kan kò lọ ọ̀sẹ̀ yẹn tó fi dìde ńlẹ̀ so ìmà torí àwọn ẹ̀dẹ́ ènìyàn fámílì ọlọ́run ọba ni wọn tí a bá ti ń mójútó wọn ọlọ́run ọba ò ní ṣàì mójútó àwa náà kọ́lọ́mọ́sá mójútó wa. Naam, sure. Oh, um, an addition sir um, ta'alik on what I'm behind ṣé èèyàn lè jókòó kó hun àdúwà pé kí sórabáyé sórabáyé sórabáyé lọ́dẹ̀ kó bá nǹkan báyìí mú kó hún irú bí àwọn òwe kan àtọ́ máa ń dìde tàbẹ́ ìlú àdúrà ẹgbẹ́lẹ́ ìdíkọ́ ẹ̀wọ̀n hún wọ́n dẹ̀ gbére wọ́n lọ́wọ́ oríṣiríṣi lọ́mọ ń hun bẹ́ẹ̀ ìmí ìmọ̀ afẹ́jọ́ àkíní ah, ìdẹ̀ bá mú lóòótọ́ o ẹ̀yìn fatia ìdínà siratul mustaqim òkè àwọn ọ̀rọ̀ tí wọ́n dá lé lórí ni wípé khudh min al-Qur'an ma shi'ta lima shi'ta wa hadha ẹni fabricated hadith ni ẹ so gbogbo tí a lò ìtumọ̀ hadith ẹ̀ sà èyí pé mú nínú Quran ntọ́ ọba fẹ́ fún ntọ́ ọba fẹ́ so ti yé báyìí nísìn torí Ọlọ́run bá ti sọ pé ìwòsàn wa nunazzilu minal Quran ma huwa shifa ẹ̀hẹ́ pé ìwòsàn kúkú ni gbogbo ntọ́ bá wù ọ́ mú fún ntọ́ bá fẹ́ ẹ̀ẹ̀ kò mú gbogbo nǹkan tí ń bá ń ṣe wá tí nǹkan má ba ṣẹlẹ̀ tí nǹkan má ba ṣẹlẹ̀ ó ní àwọn nǹkan tó jíṣẹ́ náà sàrà sílám ti recommend tá a bá ní ká máa mú bó ṣe wù wá báyìí n tá à ń sọ ní wípé n tó ń mú wá yẹn kì í ṣàrẹ̀ so n tó mú wá yẹn gangan oúnjẹ ló dùn suratul Fatiha wọ́n àwọn èèyàn ń ṣe ibi tí wọ́n dé sí àwọn tí wọ́n ṣe èèyàn tí wọ́n ṣe mùsùlùmí ni wọ́n ò gbà wọ́n lálejò ìgbà tí ọlọ́run ọba máa mú wọn ejò san wọn wọn ò mọ bí wọ́n ṣe fẹ́ ṣe wá bá wọn pé ṣé ẹ ní wòsàn ṣé ẹ ní tá a lè lò wọn láwọn ní ṣùgbọ́n àwọn gbà wọn láwọn gbà wọn sọ yẹ ẹ àgbò táwọn gbà wọn ní kò sí problem kí ni wọ́n lò wọ́n ka sọ́tún fatia sómi wọ́n dẹ̀ ń bò sí ojú ojú bẹ̀ wọ́n fi fún ọlọ́wọ́n bá dẹ̀ fi ṣe sábàbí dáadáa wọ́n wá gba ní tí fẹ́ gbà ibẹ̀ ní conscience ti wá dé ìgbàgbọ́ kí lè rí táwọn gbà yìí táwọn fẹ́ jẹ ẹjá lọ bá fa, sallallahu alaihi wa alihi wasallam kí báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ wọ́n ṣàlàyé fún ó ní ẹ́ tá ń sọ fún yín pé ìwòsàn ń bẹnu fatia n tí a ń fún yẹn ẹfẹ́ mi náà ń pin tèmi o tó fi hàn fi ẹsẹ̀ tí wọ́n gbà yẹn tó fi fi rinlẹ̀ torí pé wọ́n yìí ṣe mùsùlùmí àti pé ó fi ìwòsàn tí bẹ nínú sọ́tùfà ó hàn àtúndì instances wípé nínú àwọn sálàf tí ẹni tí mọ́sù bá ṣẹlẹ̀ sí bóyá àṣetáni jíìnì wọ̀ lára àrùn yẹn fẹ́ di bíi pé ó fẹ́ di wọ́nranwọ̀nran wọ́n ní kí wọ́n gba omi òjò kí wọ́n mu kí wọ́n fi wẹ̀ istimbat tí wọ́n ṣe ni wípé ويذهب عنكم رجز الشيطان وجه سورة الأنفال ويذهب عنكم رجز الشيطان نعم wọ́n ṣe istimbad lára èèyàn àwọn arúgbó kan báyẹn wà but kì í ṣe wípé ká fi ti sunna òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam tó ti káfí ti dáná. naam wọ́n ní láti ìta eh, wọ́n ní látọ̀dọ̀ àwọn obìnrin rádà wọ́n ní ṣé ẹni tó ń ṣe cake àti ibi chapman ó máa ń ṣe tà fáwọn èèyàn on commercial basis àti bí abizobo and things like that ń hmm. pé àwọn èèyàn wá fẹ́ ṣe mawulidi wọ́n bá pé àwọn nídìí kí kó bá wọn ṣe yé báyìí àti Chapman yé báyìí nǹkan kan pé ṣé nìyẹn lè ṣe fún wa. kó ṣe wá sí fún un kọ́ má kún wọn lọ́wọ́ lórí wá sí tí ó ṣe fún ọ ní pé mùsùlùmí máa ń ṣe maulid mùsùlùmí a máa ń ṣe maulid but ó ní bá a ṣe ń ṣe é ńlá Muhammad sallallahu alaihi wa sallam bíbí tí wọ́n bí òun ni ìpìlẹ̀ májẹ̀mú tuntun fẹ́ dà. Allah subhanahu wa ta'ala de sọ pé kul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukum Allah wa yaghfir lakum dhunubakum títí títí tó fi di ọ̀rọ̀ àlìjánná nítorí bẹ́ẹ̀ gbogbo ìgbà tóun bá ti tí a bá ti fẹ́ jí lórí bẹ́ẹ̀dì báyìí bó ṣe ní ají la gbọ́dọ̀ jí bó ló ṣe ní ají ó ní ìgbèrí wa ni kí orin wa wà tá à ń bá ti ń jí báyìí ká mú orin kárùn-ún ọ sọ àwọn nǹkan tá a sọ fún wa ó ní tá a bá ti ṣe la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa mùsùlùmí wo ni ò lè sọ yìí kódà bàbá sẹ gbà sílámù nísìnyí tàbá sọ̀yún ta káṣe subhanallah walhamdulillah wala ilaha illallah allah akbar wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim tá a fi yún kún ó ní gbogbo àdúrà tá a bá ṣe ń gbà yẹn ọlọ́run gbà tá a bá ní kọ́lọ́run foríjì wa ọlọ́run foríjì wa tá a bá wá dìde lóru yẹn tá lọ kírun náfìlà tá a yẹn yẹn ọlọ́run ó gbà ṣe mọ̀ pé gbogbo ẹ̀lì dìrẹ̀ kan nù bí ìbá ọlọ́run wá rán sí wa a lè mọ̀ yẹn ó ní káṣàdúà bísmìkàlọ́ alhamdulilayi alladhi ayana ba'da ma amatana wa ilayhi nushu ọpẹ́ ní fọ́lọ́run ọba tó jí wa sáyé padà lẹ́yìn ìgbà tó ti mẹ́mìí wa lọ dájúdájú ọ̀dọ̀ rẹ̀ là ń padà sí ó ní ká lọ ṣà ó ní ká mú omi ká bù ká fi símú ká fi padà ká fi símú ká fi padà ká ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó nítorí pé ibi tí àṣetánì máa ń gọ́ sí nìyí nígbà bá sùn òun ni ó fi máa fẹ́ sí i pé oorun ọjọ́ ṣì wà òru ṣì wà máa sùn lọ máa sùn lọ títí dé yóò bá tètè dìde tí kí ni lọ́kàn gbọ́ ni pé wọ́n ti ń pa sọ̀láàtù kò ní dìde lóru pàápàá kò wọ́n tó bá ti tètè tají báwọn tó lọ́ọ́ ṣe yàn yóò clear gbogbo ọpọlọ yóò dẹ̀ fún lágbára àti lè dìde lóru gbogbo bí yóò ṣe lò òru yẹn tílẹ̀ bá tún mọ́ tán bí ó ṣe lò àwọn àkàrò wọ́n fún ọmọ ìyá wa kan ní àwọn àwọn àdúrà tó jẹ́ pé gbígbọ́ orúkọ rẹ̀ gan yóò dẹ́rù bàyàn nígbà wọn bá ní jẹ́líjẹ́lu tí mo léwo ní jẹ́ báwọn ó ní ọ wá sa gbogbo ẹ̀ wàhálà yìí wà fún tí ló mú wàhálà rẹ̀ lọ mo ní ọ̀rọ̀ ọ̀hún afkar téèyàn ó ṣe láàárọ̀ òjíṣẹ́ náà islam ti lálẹ́ wa lọ́wọ́ ìwọ dánwò kò ṣe kò tí ì ṣe délẹ̀ tó ní ah òun dẹ̀ ń rí ìyàtọ̀ ọkàn òun dẹ̀ ń balẹ̀ mọ́ ní ìfọkànbalẹ̀ ni ọ̀rọ̀ ọ̀run ó simple ó gbogbo ẹ̀ máòlìdì wa nù à ń jẹ́rìí sí wípé ọlọ́run dá èèyàn wọ́n bí ọ̀ràn sí wa ọ̀nà rẹ̀ la gbọ́dọ̀ tẹ̀lé tó ayé wo fi nítumọ̀ tí ó fi lójú ẹ̀yin ni mọ́lìdì mùsùlùmí ṣùgbọ́n káwa máa kọrin ká máa ṣe ń jẹ ká máa ṣe oríṣiríṣi wọn. Ma ń sọlọ láwùjọ ilé àmì sultan eléyìí ìṣojú ọ̀nà ojú ọ̀nà mọ́lùdì tí a náà ní wípé gbogbo bó ṣe ní kálò gbèsè ayé wa tí ọ̀run wo fi sun wa nínú gbogbo ń tá a bá fẹ́ ṣe ká máa ṣe èyí ò ní náà. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní bàtà sọ̀rọ̀ sọ̀láṣù lè sọ̀kọ́ tí sàbí kan wá tánàbí ṣe fúnpà lọ́wọ́ tí wọ́n ní ya Rasulullah àwọn ẹranko ti fẹ́ kú tán ìgbà àwọ̀ pé tó wá ní kánàbí bá wọn tọrọ lọ́wọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ kó rọ̀jò kánàbí dẹ̀ tọrọ bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ ń pé fine ànábì tọrọ bẹ́ẹ̀ pé bọ̀tí irun tẹ́ni ẹ ṣe yẹn tó ń bá a sọ̀rọ̀ lórí kútùbà ń gbé ṣó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀. tí ó bá lẹ́tọ̀ọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sáwọn sọ̀fọ̀ sallallahu alaihi wasallam so àwọn àfa ò wá béèrè pé ṣó òjíṣẹ́ náírà sálọ ọ̀dọ́ pé má tún sọ báyìí má kò sọ bẹ́ẹ̀ àbọ̀sọ láyé jẹ fi ìfinusùs wípé ọ sọ bẹ́ẹ̀ ìtawà fáwa mú bẹ́ẹ̀ ni wípé àṣetí nǹkan kan bá pàtàkì tá a fẹ́ pàkíyèsí ìwọ̀n sí a lè pèsè tá a bá ń wò wípé àsìkò yẹn gangan ló mú jù láti fi because kò mímọ níbí yẹn ìgbà tí òjò tún bẹ̀rẹ̀ òjò ó dín dín ọ̀sẹ̀ kan kí ó fẹ́ di kó tún fẹ́ di nǹkan mi ẹlòmíì tún jáde wá torí hadith yẹn ò sọ fún wa wípé ẹni àkọ́kọ́ náà ni kò ó ń ṣe kútùbà lọ́wọ́ náà ó ní à àdúrà rẹ ti dá nǹkan lẹ̀ gbogbo nǹkan ló ti fẹ́ parun tán báyìí báyìí ó tún bẹ̀rẹ̀ káwọn pé kọ́lẹ̀kọ́lẹ̀ ìnsánà àjùlá gbogbo nǹkan ti wá kánjú kánjú kánjú kánjú ni òjíṣẹ́ náà sọ́lá ń dẹ̀ tún náwó sókè ó ní báyẹ̀ báyẹ̀ báyẹ̀ ẹ̀gbà wa sọ pé bó ṣe ń fọwọ́ yẹ yẹn ọlọ́run dẹ́ ń ká ìṣújú okú ò ó ní yẹ gbé lọ sórí àwọn àpáta báyìí lọ́ọ̀rọ̀ fún àwọn sí ibi tí irúgbìn tí ó ṣe wá láǹfààní fi ṣe àǹfààní fún wa wọ́n fi ṣèyà fún wa wọ́n ní kí wọ́n tó jáde ń bẹ̀ nínú nínú nínú masjid ìgbà tí wọ́n jáde òun ti òun ti bẹ̀rẹ̀ sí wọn òjíṣẹ́ náà sàlám wa rẹ̀ ni pé ashadu alla ilaha illallah wa anni rasulullah sallallahu alaihi wa sallam mo jẹ́rìsí pé kò sí ní tó tó sìn àfi ọba rẹ̀ Allah subhanahu wa ta'ala mo dẹ̀ jẹ́rìsí wípé èmi yìí o ìránṣẹ́ ọlọ́run ọba ni mi. náà. حفظكم الله يا شيخنا آمين وإياكم وأحسن إليكم وإليك نعم ìbéèrè tèmi aláàkọ́ lórí sojúdù tìláwà wà sojúdù ṣìkọ̀ náà tó bá jẹ́ pé state tí yàn wá bóyá yàn ànà mọ́tò tí yàn wá rí pé yàn ò lè ṣe sojú dẹ̀ ṣé bí hadith tó wá pé tí yàn bá wà nínú ọkọ̀ tí yàn bá fẹ́ kírun yàn lọ ṣe ìná kírun bẹ́ẹ̀ ṣe yàn lè fi yẹn ṣe. nígbà tí ìrún gan lójú tá a fi lè ṣe yẹn lórí ìrún a lè ṣe yẹn ní condition yẹn so fọdádìkà àwòrán àwòrán bẹ́ẹ̀ dìbà láti ẹ̀ ti fi mú yẹn kó bẹ́ẹ̀ ẹlẹ́kejì òun ni pé nǹkan tí ìbéèrè tí wọ́n bàbá wa tí wọ́n béèrè yẹn lọ́pọ̀lọpọ̀ àgbà gan èmi náà máa ti ń gbọ́ tọ́wọ̀n yẹn máa ti ń fún mi pé ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí ṣáà máa pè á. ìpè dáwo ni wakọ má rí zọtẹ. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni mo èmi á máa ń fún ọ ní èmi lè tuntun yá jù yẹn lọ nígbà tí mo sọ fẹ́ nìkan bẹ́ẹ̀ mo ní à mo lè tó yá jù yẹn lọ ó ní ẹ̀ẹ́n àmàpá ò ní lóòótọ́ owó ni mo ní astaghfirullah alladhi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayh mo ní tọ́ bá ṣọgọ́rùn tí ò bá mú ṣe two two three hundred tọ́ bá ṣe three ṣàmà ṣe lọ wó rí ah, alhamdulilayi after some time wọ́n sọ pé ah Allahu akbar ó ní súnà dùn ó mo ní. Hmm. mo á sọ fún mo ní àwa gan la ní straight naka lọ́wọ́ torí naka ó ní wọ́kú tó staghfiru rabbakum innahu kana ghaffara kí ló sọ yursil as-samaa alaykum midrara wa yaj'al lakum ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وبشكا قلتني ما لكم لا ترجون لله وقارا سبحان الله ومن حاسن من الله حديثا ومن حاسن من الله قيلا Naam ya Sheikhana. Nínú àwọn ayatul Qur'an, masalan suratul eh, sura kan mo ti gbọ́gbọ́ Allah nashr suratul nashr. Nashr. Suratul Shirah. Suratul Shirah. Tí àwọn ṣé àwọn ayatul ọlọ́run ọba ìkàlá mú wá nínú àwọn aya yẹn. Ṣé èèyàn lè ṣe èèyàn lè mú tiẹ̀ láti ṣe dùn àbí pé eh, ibi tọ́lọ́run sọ pé. Látàtà jìnnà dáadé, ó ní iná máa lọ́sọ̀rọ̀ yusra wa iná máa lọ́sọ̀rọ̀ yusra tí nǹkan bá wá fẹ́ le fún mùsùlùmí tó lé tí ò tètè yanjú kí ló ní ká ṣe Allahumma la sahlan illa ma ja'altahu sahal wa anta taj'alul hazna idha shi'ta sahlan so àdìs yẹn ni wàá wá fi tú so wàá máa ṣe yẹn. ẹni tí ò mọ àwọn èyí tó wà máa sọ̀rọ̀ rẹ̀. ẹ̀yọ́ kan. Tayyib. Láti ọ̀dọ̀ àwọn obìnrin. Wọ́n ní kẹjọ kẹ làwọn lọ́yẹ̀ ní orí alámọ̀rí. Wọ́n ní jọ́ kan pé àbú kan wọ́n sọ wọ́n sàlábù kan. Wọ́n ṣe dáadáa. Wípé ó fẹ́ jáde. Ó lọ bí iṣẹ́. So bó ṣe bọ́ta tó fẹ́ gbọ́kadà bí a torí ibi tí ọ̀dọ̀ wọn wà kò ń ṣe Eh, ìyàwó nébọ̀ wọn kan náà ìyẹn náà wọ́n fẹ́ gbọ́kọ̀dà ọ̀kadà tó wà nílẹ̀ èèyàn méjì ló máa gbé so ọjọ́ wá láti gbé ọ̀kadà jáde ń gbé ṣe ó lẹ́tọ̀ báyìí kìí kan ṣe olódẹ̀wà nílẹ̀ gbé ṣe ó lẹ́tọ̀ pé káàbù àbú aláàbù àti ìyàwó oníyàwó ẹ ṣe sùúrù pé kí wọ́n jọ gbé ọ̀kadà kan náà wọ́n lẹ́tọ̀ wọ́n lẹ́tọ̀ Abu Abu, kan àbú yẹn kan náà again wọ́n ní ó ní ẹsẹ̀ sùúrù <laughs> wọ́n ní ó ń pe àwọn eh, ará abiṣẹ́ lóbìnrin ó ń pè ní baby girl ah. àbí kó gbólóhùn thanks dear eh, fún oníbàárà ń bọ́lẹ̀ bọ̀ wọ́n ní ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta àbú tó jẹ́ pé ó <laughs> láìpẹ́ ó láìkí kó máa wo obìnrin olóbìnrin àbí kó lóun appreciate ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá mọ́ wọn lára ni pé ah. kí ni ẹ lè ṣe ó ní please explain in full. kí wọ́n dẹ́rù ọlọ́wọ́n bàbá kí wọ́n dẹ́rù ọlọ́wọ́n bàbá yóò ṣe àlàyé ẹnu rẹ̀ gbàgbàjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kò sí àṣegbéwò wàláhì àṣepamọ́ ni ó ń jo ó ń wíkìn agbára ìmánì ara rẹ̀ ni. Mm -hmm kí ọmọbìnrin yẹn kó má mú ní towú kó mú ní towú gan mú torí tí ò bá já owó yẹn kò lè rí iṣẹ́ ìṣe kò ní tara but kó wá kó ṣe wá sí fún kó dẹ̀ kún fàdúrà fún torí láàrin civil service àwọn teachers àwọn bankers ah, sínà ọ̀làwọ́ láàrin wọn gan wọ́n máa ń fi ṣe entertainment ni obìnrin olóbìnrin kí wọ́n sọ pé ah báwo ló ṣe fi ilé nìyí kí lè ṣe lánàá kí lè ṣe kíni tàbí kọkùnrin ọlọ́kùnrin yẹn máa béèrè lọ́wọ́ ìyàwó níyàwó bẹ́ẹ̀ àbí kí wọ́n jókòó kí wọ́n máa ṣe oríṣiríṣi tí ò bójúmu okun àárín wọn torí pé kí ni láàrin wọn ni ectilat rírú pọ̀ mọ́ra wọn ọkùnrin àtobìnrin ló ti pọ̀ jù nítorí náà sinna yáwọ́ láàrin wọn gan irinṣẹ́ sinna ló ti pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ yìí irinṣẹ́ àdánwò social media àti oríṣiríṣi nìkan kan olúkálukú tó bá gbé social media dání kọ́ mọ̀ wípé òun àkáǹtì fún jọ̀gbìn dàríkìámù tó bá ṣe ṣe bẹ̀kẹ́ ló bọ́ símọ́là tó bá dẹ̀ ṣe tán kó o ṣe ọ̀pọ̀lọpọ̀ istik subhanaka allahumma bihamdika ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk kó fi máa kọ́ṣà rẹ̀ wípé ọba adẹ́dà ń wo òun ọgbọ́n tá à ń sọ orí tá à ń ṣe ó dẹ̀ mọ̀ tá à ń rò kò sí ètò pamọ́ fún bẹ́ẹ̀ gbogbo ẹ̀ láàdẹ́ ṣàkáǹtì fún jọ̀gbìn dàríkìámù tó bá ń tí ń rántí eléyìí yọ ṣọ́ra torí wípé kí a ti òòyà yẹn kóńpù onírin ká ti bọ́ná ká wá fi ya ara ẹni ẹ wà pé kìí ṣe pé ẹran ara nìkan ló máa yà á ya eegun náà mọ́ tó bá ti jẹ́ pé òòyà arin ni o òjíṣẹ́ náírà islam ni ó sàn ju wípé kára èèyàn kan ara ara obìnrin olóbìnrin tí èèyàn ò lẹ́tọ̀ sí lọ. now àbúrò láàrin agbọ́dọ̀ ṣọ́ra ọ̀gọ̀rọ̀ ọmọ gravity tí wọ́n ń ṣe torí pé àwùjọ tá a wà àwùjọ tí ò bìkítà ni àwọn náà wá da láì bìkítà pẹ̀lú rẹ̀ ẹni tí ò bá bìkítà ọlọ́run ní bìkítà pẹ̀lú tiẹ̀ náà kánò ẹ̀ kọ́lọ́wọ́n bá kó kó yàwá ya orí burúkú kó dẹ̀ fi òdodo hàn gẹ́gẹ́ bí òdodo kó jẹ́ ká lè tẹ̀lé. Ah, kó fi aburú gẹ́gẹ́ bí aburú kó lè jẹ́ ká lè yẹra fún náà. wọ́n ní àwọn kọ́lé sí ìjókòó pẹ̀lú ọkọ̀ àwọn nígbà ṣùgbọ́n bẹ́ẹ̀ ó jìnà sí ibi iṣẹ́ àbú. so àbúdáhàn lè ní. <laughs> wọ́n ló jìnà sí ibi iṣẹ́ àbú gan nígbà so ó dẹ̀ ti ń pa bísínẹ̀sì ti tàwọn gan lára pé àtàwọn programs míì tán máa ń fẹ́ lọ and so on ńgbésẹ̀ káwọn fi lé rẹ́ǹtì káwọn kó kó ń bẹ̀ káwọn kó sí kó wá sọ́wọ́ ọ̀ta ni àbí káwọn sá máa kó pa ń bẹ̀ káwọn sá máa mánéjì ẹ̀ a rí àwọn ọmọ ìyá tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n kọ́lé sí wọn mansion sí agric ní sáìdì kòròdú but wọ́n ní àdánwò táwọn rí ni wípé àwọn eré halkọ́ ti lọ àwọn ti jìnnà ó ń affect àwọn ó ń affect àwọn ọmọ so wọn ò tiẹ̀ wulẹ̀ sọ fún anybody wọ́n wá rẹ́ǹtì ilé mi ní ìgboro ni tí ó yẹ kí àwọn lè máa rí àwọn ìgbìyànjú ṣe torí bá a ṣe ń lé ká lè bá a mú a gbọ́dọ̀ létí kìá àwọn ọba kọ́mọ́fì kankan dùn àánú méjèèjì eléyìí pàtàkì so èyí tí ó bá jẹ́ pé kò ní fa sábàbí orí burúkú fún yàn kéèyàn ṣe gbìyànjú lórí rẹ̀ wọ́n kí ẹjọ́ kí ẹgbà wọn ní ìyànjú candid advice lórí imani àwọn wípé ó jọ kó ti ń fẹ́ máa lẹ̀ lílẹ̀ yẹn ó ti wọ́n ń fẹ́ peléke sí ń pé gẹ́gẹ́ ti ṣàlàyé ẹ̀gan ló ń ṣàwọn ń pé àfi bí ìgbà kan ya aṣọ mọ́yàn lára tó wá fẹ́ máa bọ́ sí kòkò ń pé ṣèyítọ́ọ̀nù ó dẹ̀ kó ti fẹ́ máa jẹ gàba lórí ọkàn àwọn ju bí àwọn ṣe lérò lọ pé kí ámù lẹ́yìn ó ti ń dágbére then àfi bí ìgbà pọ́lọ́ wọn bá ti ń pa wọn tì díẹ̀díẹ̀díẹ̀ pé kẹjọ kẹ́ bá wọn la ọ̀nà tí àwọn lè gbàgbọ́ kó nu àdánwò yìí. ká máa ṣọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn ti kú tí wọ́n bá ní means kí wọ́n bẹ ìtẹ́wò kí wọ́n jẹ́ látara eléyìí ẹ̀rí ọkàn máa jẹ́ wọn pé anytime ló lè yá ìgbìyànjú wo lèèyàn ṣe fún un látara báyìí kíka Quran torí máa ń ṣíjú wo Quran ó máa ń jẹ́ kí ìgbàgbọ́ lékún ó máa ń jẹ́ kí ìgbàgbọ́ lékún ó dẹ̀ máa ń fi àlùbáríkà sí àsìkò èèyàn tí a máa ka Quran kí a máa gbé kà kì í ṣe pé tó wà lórí nìkan kí a máa gbé kà mọ̀ ń أن يحب الله ورسوله فليقرأ القرآن في المصحف قبك ibi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ àkhírà kó máa súnmọ́ bẹ̀ ibi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ọmọ kó máa súnmọ́ bẹ̀ kó máa kó máa ṣe àwọn sadaqat pẹ̀lú ọ̀gọ́rọ̀ ọba inshallah al-karim ọlọ́run ó jẹ́ padà sórí sáfù padà. sọ́wọ́n alaikum tó lọ́kọ̀. bákan sọ́wọ́n tó lọ́kọ̀ yàwó. jazakumullahu khair. a ní èèyàn kan ní àdúgbò wa ó kọ́lé ó dẹ̀ kọ́ mosque iwájú ẹ̀ and that's the only mosque in that environment. lára àdánwò tó náà balẹ̀kẹ́ láfi kọ́ ẹniyẹn ni pé ìgbà tí àwọn jama mosque tó dáwọ́ra generator tó bá ti tanná fún mosque ó connect ẹ̀ mọ́ main building tiẹ̀ now tó bá ti kí wọn tán everybody ti lọ but recently he has his own generator recently àmọ́ tó ṣe generator mosque bọ́sì nkẹ́ àwọn náà ló wà mosque dẹ̀ ló ń fọ́ǹdì fúọ̀lì jẹnẹrétọ̀ ti inú ilé yálà wọn kò sí ohun tó lè pè inú ilé yẹn naam gẹ́gẹ́ bí àwọn jẹ́mẹ́ta ẹ̀kọ́ kan wọ́n láti ilé tí wọ́n wá kírun bẹ́ẹ̀ ó kan wọ́n lóminú wọ́n dẹ̀ rẹ̀ ni ẹ pé ẹ̀rù wà lára ẹ̀ pé àti wọ́n ń bẹ̀rù ẹ̀ so adẹ̀ wò pé aburú lélẹ́yìí fún bọ́s ó ti gbẹ tí ń rú pọ̀ owó lé ọlọ́run mọ́ mm. tiẹ̀ how do you address issue. you have to be frank you have to help him ẹ gbọ́dọ̀ ràn án lọ́wọ́ àkọ́kọ́ nǹkan mọ́ṣáláṣí àìlò fún personal use làwọn àfáà kan fi sọ yí pé a gbọ́dọ̀ cháàjì fóònù gan ní mọ́sáàjì àwọn àfáà sọ̀tún sọ bẹ́ẹ̀ wà torí wípé kọ́rẹ́ǹtì wákùfù ní masjid mọ́sáàjì a gbọ́dọ̀ ló nǹkan wákùfù a gbọ́dọ̀ gbọ́ fún personal use generator masjid a gbọ́dọ̀ lò fún personal for any other personal yas kí tiẹ̀ wà ń bẹ̀ ló fi ló fi jẹ́ pé a lè sọ yí pé nìsín torí wípé ilẹ̀ sìnkú torí pé ń kún káwa dáko síbẹ̀ sẹ́mọ̀ pé ó ti ń wọ personal ayus nìyẹn tàbí ìdí wa ibi tó jẹ́ ìdí wa sẹ́mọ̀ pé wọ́ọ̀kì fún ni ibi mẹ́tẹ̀ẹ̀ta sàárè masjid àti musalla mm, eh, id gbogbo àwọn ilé wọ́ọ̀kì fún ni wọ́n anything tí a bá ṣe lórí rẹ̀ a ṣe communally ni kì í ṣe wípé ẹnìkan wà á jẹnẹrétọ̀ masjid kọ́ wà fún masjid kí masjid yìí dẹ̀ mójútó tí òun tó jẹ́ ẹni tí ọlọ́run fi sábàbí rẹ̀ tó bá ní òun fẹ́ dá sí i kó dá sí i ní dídá sí i wípé nǹkan masjid ni kí wá ṣe wípé kó wá máa wò pé owó àbúnà là ń kúkú fi ń ṣe àbúlà àlejò nǹkan kan kí ẹ distinct torí kó lè bá níbi tó lérè láàdá tí ń bẹ fún kíkọ́ mọ́ṣáláṣí ẹni tí ó bá dẹ̀ tọ́lọ̀ bá fi ṣe sábàbí pé orí nǹkan báyẹn kọ́ kọ́ á mọ̀ máa fi ẹsẹ̀ dá orí ara rẹ̀ dànù kẹ́ ń ṣe wá sí yẹn fún kẹ́hìn torí ìrànlọ́wọ́ tí a lè ṣe fún nìyẹn torí ikú ọ̀dọ́jọ́ àrùn òdóṣù anything ló lè ṣẹlẹ̀ sọ́nà anytime kẹ́ ṣe gbìyànjú yẹn fún. Jazakumullah khair. My second question lórí gí bí a ṣe ní crisis in one of our school in Lagos State lórí àwọn ìjọ àwọn mùsùlùmí àwọn tó jáwọn òbí wa hmm. they are complaining that okay ẹni tí ò fẹ́ kọ́mọ ẹ ló jáàbù tẹ́lẹ̀ wọ́n gbìyànjú àti pé o ti rí sí they are trying to give a flimsy excuse through that and they want. kí ló ṣẹlẹ̀ láwọn institutions. what the issue of maybe the uh, Salafi Jabata the main Salafi and the so-called MSS and all that. okay so kí ló ṣe wọ́n. now i i don't school there, but the challenge is wọ́n ta gbọ́ ni pé wọ́n bá ní wọn ní school of this mss school yẹn. okay now to dey generic issue tẹ́ pé ó fẹ́ máa mú attack lọ́wọ́ aláti máa pe àwọn tó jẹ́ tiwa pé. ṣé wọ́n ní wọ́n máa kírun ni. wọ́n wọn ni kò máa kírun. wọ́n ní wọ́n máa ṣẹ̀sìn. wọ́n ní kò máa ṣẹ̀sìn. bó ṣe mọ̀ pé wọ́n ti défìlà association. ah ok wọ́n ní kí a má ṣẹgbẹ́. naam okay other ṣe o akhar. ó dẹ̀ mú attack lọ́wọ́ láti. attack. yes okay because the innocent muslim students mm. they are being attacked pé in the course of pé okay these are the salafi jabata or they are not saying salafi per se okay. salafi jabata okay. whether you belong to them or not ṣe hmm. pé àwọn èèyàn láti máa. àwọn ẹlẹgbẹ́ wa ń ta sí wọn. naam. fọlẹ́ tẹ́jú ila Allah subhanahu wa ta'ala kí wọ́n sá kí wọ́n sáré ọlọ́run bá kí wọ́n dẹ̀ máa ṣàdúrà fáwọn náà torí ara wa ni a lè sọ pé wọ́n ẹ̀ ṣara wa wọ́n kàn jẹ́ pé bọ́kọ̀ ẹlẹ́yìnà wọ́n ta sí wa so kí wọ́n fi payà ọlọ́run ọba hàndù rẹ̀ ọlọ́run ọba torí ẹni tó fi pa ẹni tó nípayà rẹ̀ ni ọba ọdẹ́dẹ́ ó ti lẹ́yìn kọ́lọ́run mọ́sá àjẹ́ ká nípayà rẹ̀ kọ́ tiwa lẹ́yìn. sáré kan wọ́n ti. ìbéèrè mi ni ó dá lórí kọ́dà. Mm. ọmọ ìyá kan ó nǹkan kan ṣẹlẹ̀ sí ó wá ní nǹkan dáadáa ló ṣẹlẹ̀ sí bọ̀ látara pé nǹkan yẹn ṣẹlẹ̀ sí ó ní pé ó ti wà lórí kọ́dà pé nǹkan yẹn máa ṣẹlẹ̀ sí bọ̀ àjẹ́ńdọ̀ dìde náà kí ni òṣà ibi tó ń wá yẹn náà ó ti ń bọ́ sílẹ̀ bọ̀ àwọn ìdíwọ́ kan ṣáà ń wà lórí ẹ̀ bọ̀ àwa fún ní ìmọ̀ràn pé kó dúró kó sì ní sùúrù pé tó jẹ́ pé kíní ẹ̀ sì máa tó lọ́wọ́ pé láti fi kádàrà rẹ̀ pé ó máa tó lọ ó ṣáà ní kádàrà tí ó ṣáà ní kádàrà tí ọlọ́run kan mọ̀ pé yóò bọ̀ sí lọ́rùn àwa ní kó máa ṣe àdúrà ó ṣáà ní orí kádàrà yẹn lòun dúró nílé. wọ́n pàpẹ tí ọlọ́run bàbá kọ́ mọ́ bọ̀ yóò bọ̀ sí wọn lọ́wọ́. bẹ́ẹ̀ni bọ̀ wá ní kó máa ṣe àdúrà lé lórí ọwá ní kò nídìí kó máa ṣàdúrà lé lórí pé tó bá ti jẹ́ pé yóò bọ̀ sí lọ́wọ́ yóò bọ̀ sí lọ́wọ́ ni. àdúrà necessary nìyẹn yóò rí àjẹ́ndà náà bọ́lá bá kọ́ pé ọwọ́ yóò wọ̀ kọ́ á má kírun yóò bá yó yóò kúkú yó kókú má jẹun àìmọ̀kan ní í ṣe àìmọ̀kan ní í ṣe eh, àìmọ̀kan ní í ṣe sọ́ọ́lẹ̀kùn òjíṣẹ́ lásàrà sọ́làm sọ yí pé kò sí tí máa yẹ kádàrá burúkú fún yẹn bí àdúà ó ní àdúà wúlò kí nǹkan téèyàn lé kó tó ṣẹlẹ̀ àti nígbà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ kó téèyàn lọ́wọ́ kó mú un kó lálùbáríkà ó ní di àdúà kó tiẹ̀ wá téèyàn lọ́wọ́ pápá gan ó ní di àdúà kí làdúà ìsádi ọba adẹ́dàá ni nà so kò sẹ̀ sígbà tá a gbọdọ̀ sádi so àdúà pàtàkì gan náà ẹlẹ́kẹ̀jì mi wípé náà lórí ìtẹ́sọ wípé ẹ̀rọ̀sọ́lẹ̀ eh, sàrásàrà máa ń ṣe istighfar bíi 70 80 90 100 ṣé ẹ̀yìn eh, àwa náà alébèsì lórí káwa náà máa ṣe lójoojúmọ́ àbí aléṣe jù bẹ́ẹ̀ lọ ká ṣe bí. sáàmà ṣe rẹpẹtẹ tòun ọ̀làlà eh, bó bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ ni ọba adẹ́dẹ́ ó ṣe gbogbo ẹ̀ nọ́rùn sí kọ́lá mọ́sá sọ̀rọ̀ wa nírọ̀rùn. náà wọ́n ní ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún obìnrin láti pe irun kó dẹ̀ ṣe ìkámọ̀ tí wọ́n bá fẹ́ kírun ní agbo àwọn obìnrin ní jàmá àbíkẹ̀ tó bá fẹ́ dá kírun pé kó kó dẹ̀ pe ìkámọ̀ wọ́n ní ẹni tó fẹ́ kírun lẹ́yìn ìmáàmù tí ó lè jẹ́ pé ní ṣojú ẹ̀ pọ̀yànpọ̀yàn báyìí orí tí máa mìíràn mu ọtí ó mu títán ó kú ń bẹ̀ ló wá ló wá ló wá lead inú bóyá nu yàrá ni o bóyá ọjọ́ ń gbé ni o bóyá bákan ni o kò ṣàlàyé yẹn but ó rí confam pé ìmáàmù eléyìí ó mọ mm. títán sínsìn eh. ó wá bọ́ sí masalasi pé ṣéèyàn lè kírun lẹ́yìn ìmáàmù bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ni àwọn umara wà láyé àwọn sálàfù tọ́jọ́ yìí pé ọ̀mùtí ni wọ́n àwọn sábẹ́ ń tẹ̀lé wọn lẹ́yìn kírun kódà ọ̀kan nù wọ́n àṣùbà òkìniraka mẹ́rin ọ̀sálámà táwọn béèrè ṣé mo ti fi kún fún wọn ní òní kò ti fi kún fún wa bàbá dọ̀hún ó gbèsè ọ̀rọ̀ rẹ̀ ó gbọ́ ó gbèsè ara rẹ̀ bẹ́ẹ̀ bí masjid mi bá wà kéèyàn rọra fìbẹ̀ yẹn lẹ̀ kéèyàn lẹ̀ ṣàlàyé but kéèyàn fèsì òun gan náà kéèyàn ṣàlàyé fún kéèyàn pèsè àkíyèsí òun sọ̀rọ̀ ọ̀ká kazọ́ọ̀dì mọ́ni àwọn mùsùlùmí àwọn ọmọ àyà rẹ̀ lọ́wọ́ ó lè jẹ́ alábòsí o ó lè jẹ́ ẹni tí wọ́n ń sàbòsí sí ẹ bá sọ̀rọ̀ ẹ ṣe wá sí i nílò ọ̀kẹ́ dẹ́rù ọba adẹ́dá kò sẹ́ni tó kọjá rẹ̀ kò sẹ́ni tó kọjá rẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ sọ́lá yìí máa sọ pé káwọn sàrẹ̀ ká kúránì káwọn náà gbọ́ ọba adẹ́dá kò sí olórí ẹni wà sínú sallallahu alaihi wa alihi wasallam so ẹ bá sọ̀rọ̀ ẹ dẹ́rù ọlọ́wọ́n bàbà la'alla Allah yuhditha ba'da dhalika amra ọlọ́run ọba lè wọ́n zaka yíyọ nítorí pé kò tí ọjà tó ní. zaka ìtìyẹn tí máa dìlé torí kìí ṣe wípé fẹ́ fọra rẹ̀ mọ́ nìkan èèyàn fẹ́ mú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kù nínú tiẹ̀ tí bá ti ń rẹ̀ sí. ara wọn máa ní wọn èèyàn gan tó fẹ́ ní ọ̀fọ̀ mọ́ ọ̀rọ̀ rẹ̀ ọ máa kó ẹ̀gbìn so ó kó ṣe asalaamu wa rahmatulahi wa salaam wa rahmatulahi. mi àkọ́kọ́ ni pé nínú orí ọ̀rọ̀ a máa rí pé síwájú kó tó ká tó débi symbol tó dàbí spade yẹn. wọ́n kọ́kọ́ fi sign kan sí i tí ó fi bí ìgbà tẹ́ pé èèyàn wa téèyàn bá ṣọ́ra gan yẹn ó rò pé bọ́yá àyà yẹn ni sọ́jà yẹn wà bí ìbá ṣe pé èèyàn wá rí àmì sọ́jà lè tó tẹ̀lé ọ̀rọ̀ tí ń bọ̀ kò ì parí ni wọ́n fi mú wa ló fi jẹ́ pé ńgbà míì tí wọ́n bá sọ yìí pé àyà báyìí wọn ò ní dákun àyà tí sọ́jà yẹn wà yẹn nìkan wọ́n wá dákọ̀ èyí tí ó ṣáájú yẹn wọ́n dàpọ̀ wọ́n dàpọ̀ mọ́ méjèèjì ẹ̀ tọ́fà náà. ẹlẹ́ẹ̀kejì ni wípé irú suratul Khalaq. Ah, níparí ẹ̀ ni àyè sájúdà wà téèyàn bá lóru súra yìí téèyàn ti kírun ṣé téèyàn bá ṣe ń parí ẹ̀ á lọ sájúdà káníyàn fẹ́ ṣe. téèyàn bá ń parí ẹ̀ á lọ sí sájúdà téèyàn bá ti lọ sí sájúdà yẹn èèyàn á dìde èèyàn á mú nínú súrà tó tẹ̀lé ẹ̀yin ó mú díẹ̀ wá ń bẹ̀ kó tó lọ sí ruku tàbí kọ́ka súratul ikhlas. bọ̀tẹ́ tí ò bá ṣe lé nǹkan tó yẹ pé bóyá wá sókè padà wọ́n tún lọ sí ruku. kò sí tó ṣe irun kò sí wàhálà. torí mo rí èèyàn tó address issue yẹn pé kò yẹ kó rí bẹ́ẹ̀ nípa at least èèyàn gbọ́dọ̀ ka. kò yẹ kó rí bẹ́ẹ̀ bọ̀dọ̀ ní tó ṣe yẹn ò bá mú rẹ̀ jẹ́. bọ̀dọ̀ kí ẹ ti gbé máàkì fún yàn wọ́n ń ṣètò rẹ̀ ni. wọ́n ní ẹjọ́ ń pé kí ni ìgbàláyè tí ó wà fún in vitro fertilization mm. àti intrauterine insemination mm. pẹ̀lú mm. àwọn other forms of assisted reproduction in Islam. tó bá ti jẹ́ pé tiẹ̀ ni ẹ̀gì ọmọbìnrin yẹn náà ni ẹ̀yin ò ní problem ṣùgbọ́n tó bá ti jẹ́ pọ̀kan nínú méjèèjì yí apasara wọn á ó ti di nǹkan mi. tó bá jẹ́ pé ti náà yìí. ẹ̀gì ọmọbìnrin ẹni wọ́n ń lò. àtọ ẹ̀ àtọ ẹ̀ náà ni wọ́n lò wọ́n kàn wọ́n ṣe wọ́n lò wọ́n bùsùtẹ̀ wọ́n kọ́tù wá síbi kan wọ́n á dá padà síbẹ̀ ìyẹn kò sí wàhálà tí àwọn afáwò fa wàhálà lọ́wọ́ pọ̀ tó bá fi di kọ́kàn nínú méjèèjì yàtọ̀ ẹgì ẹlẹ́gì yàtọ̀ alátọ̀ kí ni yàtọ̀ nínú rẹ̀ àti zina. bẹ́ẹ̀ni yàtọ̀ fún ẹsẹ náà. wọ́n ní ayàwó nù alukur'an ló ń sọ̀rọ̀ nípa pínpín àwọn ẹ̀sìn sí oríṣiríṣi ọ̀nà. ayàkọ̀ hadith ni pé hadith quran ni kò sáyà quran kò sáyà quran. Eh. pé jews ó pín sí báyìí àwọn christian ó pín sí báyìí àwọn mùsùlùmí ó pín sí báyìí hadith ó wà ní sunan abi dahud ó dẹ̀ wà ní inú sahih jami sagir ti shekina muhammad nasirina al wọ́n ní ẹni suggestion lẹ́ni mọ́ wọ́n ní àwọn pẹ́kẹ́ ìjọba àwọn suggest pé bóyá kí wọ́n wá teacher tó wọ́n máa tẹ́kẹ̀ àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ yẹn ní àárín wa nígbàtí halkọ máa ń lọ lọ́wọ́ kó tó yí disturbance máa pọ̀. kí wọ́n pariwo rẹ̀ fún àwọn elétò àti ń sọ ti pé àwọn tí ìṣiṣẹ́ lórí ẹ̀ ná ẹ̀yin náà lẹ́sọ̀ fún ọ. wọn ò ní kí wọ́n wá nìkan tí tí ì ṣe tíṣà nìkan bọ̀ tó jẹ́ pé ìyá ni kì í ṣe tíṣà nìkan ẹni tó jẹ́ pé ìyá ni ìyẹn ni wípé gbogbo yóò lè tolerate àwọn ọmọdé torí àwọn ọmọdé lè dàyàn lórí rú màmá eh, mọ́nù náà yẹn wọ́n lè dàyàn lórí rú. Eh. naam eh, ẹni ní ọmọ ògbọ́ gbogbo ẹ̀ <laughs> ẹni ní kì í ṣe gbogbo àwọn ní gbogbo ṣégun àwọn tó wà níbí ni ó gbọ́ yorùbá pé kẹjọ kẹ máa bá wa gbìyànjú àti translate ẹ. ẹtúnú náà ọba gbogbo ìgbà tá a bá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ halkọ ẹ máa raise yẹn so that it's true ẹ jàre. wọ́n ní báwo ni a ṣe lè ṣe family planning islamically. family planning islamically òun náà ni wípé waiters interrupters ìyẹn pé aslu tó bá fẹ́ jáde kéèyàn sẹ́ra ó wà pàmísìbò ṣùgbọ́n tó bá dòun kéèyàn má dànù kéèyàn má ṣe tó bá doyún a gbọ́dọ̀ ṣe a ṣe gbìyànjú pé a kóra rún ṣùgbọ́n tó bá doyún a níṣe pé mi ni màá kálẹ̀. ok so fi nọ́mbà rẹ sí. ok fún ẹni tí ó kọ question tó kọ request wípé òun fẹ́ rí wọn àbó òun fẹ́ rí baba after halkọ kẹ́ni ẹ́ ṣáàtì rí àbọ̀ Aisha torí wọn lè wá máa bèèrè pé ta ló lóun fẹ́ ráwọn and things like that so bí akẹ́ni ẹ́ rí àbọ̀ Aisha tó máa ti parí halkọ so wọ́n lè bá wọn um, yanjú àárín yẹn um, request Um, eléyìí mi mọ̀ bóyá wọ́n ti gbégbèsè lórí ẹ̀ tẹ́lẹ̀ but mo padà ń gbọ́ ń pé sitting eh, tán ní wọ́n ṣe láàrin àwọn obìnrin bí two three weeks ago tán lọ́fẹ́ ṣe sisters kìíní kan ní òkè sí lọ́nà àwọn obìnrin strictly lọ́fẹ́ ṣe fún so wọ́n ní ohun tí wọ́n padà discuss ń bẹ́ẹ̀ ní information tí mo gbọ́ ń pé wọ́n ní lára wọn ń complain pé ẹnu ti ń kùn wájú ìyẹn àwọn obìnrin ń pé àwọn nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nípa mímójútó lé nípa mímójútó ara gangan nípa mímójútó àwọn ọmọ managing time ah. managing ọmọ pẹ̀lú míì tí òbí ju ọmọ méjì lọ ó sì wà lẹ́nu iṣẹ́ as at seven seven thirty ọlọ́mọ márùn-ún ọlọ́mọ mẹ́fà ó dẹ̀ ti parí iṣẹ́ ní aago mẹ́fà bọ̀ pé so àìlè coordinate àsìkò yẹn. kì í ṣe yẹn nìkan wọ́n credit ọ̀rọ̀ kan sí mi wọ́n dẹ̀ confam ẹ̀ mo dẹ̀ ní bẹ́ẹ̀ ni sista jáde láàárọ̀ laago mẹ́fà kò mójútó ma kò mójútó kọ́ ó ló ń lọ kò dé padà aago mẹ́fà ni àwọn ọmọ ìyàwó ìbàbá ọmọ wọn ìwà ń bẹ náà wọn ò lámójútó wọn á ní kí ni mo rí sí mo ní ah ni mo fi sọ mo fi ń béèrè pé ṣó fẹ́ jẹ mọ́mù ni because ntọ́ jẹ́ ọ̀ràn yẹn rẹ̀ àkọ́kọ́ ntọ́ kéwúkéwú tó ń lọ ké gan ni rẹ̀ àǹfààní rẹ̀ kí ló fẹ́ lò fún òun gangan ló ti ń pa ṣé kákan lọ bí ìgbà tó yẹ pé ilé kí yẹn gan wọ́n ti sọ di wípé eh, another meeting point láti ṣe kínní tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ but inshallah kiri ọmọ mi suggest wípé ká ní tíra tí a máa kà fún àwọn táwọn àjọbìnrin tí ò ní jẹ́ halkọ sunday ó lè jẹ́ pé tìgbà mi mo suggest almaratul muslima ti àṣìmì eh, mo rò pé kọ́pì wà ẹ bá wá kọ́pì bíi mélòó kan káwọn eh, ní kí tèmi náà wà lọ́dọ̀ mi so that eh, bóyá ká máa tírìtì yẹn inshallah al-karim bàtà bá fi lọ oṣù kan àwọn ọkọ̀ sọ̀rọ̀ dáadáa ní inshallah. now eléyìí tán wá kọ́ wá ń sìn mí mọ̀ bóyá follow up èyí tí wọ́n ṣe ní few weeks back yẹn ni wọ́n ní wọ́n ṣe kọ́ síbí wọ́n ní assalamu alaikum bóyá láti fi ran àwọn elétò lọ́wọ́ mo feel bẹ́ẹ̀ my own thinking lẹ́yìn wípé wọ́n ní suggested couples forum schedule date 29th of november 2015. fifteen time 10 a.m. venue masalasi ń bí. ṣé sunday náà ni. bẹ́ẹ̀ni wọ́n ní nb sir it is highly imperative. okay uh, bẹ́ẹ̀ni tí ó jẹ́ wípé àwọn couples nìkan olúkálukú mú ìyàwó rẹ̀ wá á wà sọ̀rọ̀ ẹni tí ó bá níyàwó kò sí kò ọlọ́run ọ̀kẹ́ ọlọ́run ọlọ́run àyètọ́ ọlọ́run dẹ̀ ti kẹ́nà ọlọ́run má bàjẹ́ nǹkan káwọn yẹra kò sí torí olúkálukú wà pẹ̀lẹ́gbẹ̀ ìyàwó ìyàwó tàbí àwọn ìyàwó rẹ̀ báyìí náà so ní bí mo ṣe gbọ́ ohun tí mo fi pọ́n ṣe ń fún kùmọ̀ kí ní ìlọ́run tán ọ̀tẹ́ ló lọ nígbé ó ti ń di pé àwọn complaints ń wá pé kíkan ni meaning marriage marriage ò ní ìtumọ̀ mọ́ náà because akàn ń bára gbégbé ìlera ni because lábalábá yìí lábalábá yìí lábalábá yìí kò ní meaning àjọṣepọ̀ yẹn o. bẹ́ẹ̀ni sista ọmọ márùn-ún ló bí ó kan tí ó ka ẹ̀sùn sí brọ́dà lọ́rùn ọkà títí títí títí ó bẹ̀rẹ̀ sí sunkún olóhùn fẹ́ go at mọ́ lọ síbò eléyìí o kìí situation tó wà yìí olóhùn ti ṣe istikhara mo ní istikhara pé kí ni ó ń ṣe istikhara lórí tí o ò lẹ́tọ̀ọ́ kó ṣe istikhara sí mo ní tó ti ṣẹlẹ̀ yìí <laughs> àdúrà ló máa ṣe kí ni way out tí yóò fi níyanjú kì í ṣe yí pé kò ṣe istikhara yìí pé ṣé kò kọ̀kan ìyẹn kí í ọ̀dà gbé fóònù fọkọ rẹ̀ káti ẹ̀jọ́ sọ̀rọ̀ bọ́yá lọ́la ló kù ọlọ́sàyáde fóònù lé ni pé ọ̀hún ah, ò ní spam sọ̀rọ̀ bọ̀dá àjọ sọ̀rọ̀ náà ni torí ọ̀rọ̀ ti débi wípé òun ló fẹ́ bá mi sọ̀rọ̀ báyìí mi náà wá ní mi ìráyè ọ̀rọ̀ this is the issue ọmọ yìí ló jàre obìnrin gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn olúkálùkù wa náà la ní tiwa lọ́wọ́ ó kà á ó rí kà á kí ọdún méjì ọdún méjì. àwọn tí wọ́n dúró níyàwó wọ́n lè dúró níta kan máa gbọ́ ìyẹn tó bá jápa sọ̀rọ̀ sókè tí ó fi di pé yọ̀tà sí wọn létí ó lè má jẹ́ ọ̀rọ̀ tí ó lè má jẹ́ ó lè jẹ́ ọ̀rọ̀ tó yẹ pé tí wọn ò tí ì tó gbọ́ ẹ̀ sọ̀rọ̀ ẹnìkan bèèrè pé àwọn tí àwọn ohun sí ń tò sí ń kọ́ bí àwọn travel àbí nǹkan. náà wọ́n lè wà wọ́n lè wà rárá tọ́ra wọn náà ní experience tí wọ́n tí wọ́n chipin tó yẹ pé yóò fi ṣàǹfààní. so uh, sunday tó ń bọ̀ twenty ninth of november wọ́n ní couples forum. tó ń tí wọ́n ń sọ nísìnyí wípé <laughs> ahadi ìgbẹ̀yìn inú oṣù làwọn ti sọ di couples week yẹn ṣé tí wọ́n ń sọ nìyẹn ó fẹ́ jọ bẹ́ẹ̀ bí a káwọn ilé tó jẹ́ aláwọ̀ kọ àmọ́ sí ibi ìbáyìí náà ló máa fẹ́ jẹ ó ní venue ibi ìbáyìí náà ló máa fẹ́ jẹ àbíbò mi wà ní bẹ́ẹ̀ na. time ten am. time ten am àbí. na. káṣí tí wọ́n wá ta àmọ́ àlùkò àṣà. ok only seven o'clock ni kò ṣe ten. na seven o'clock. na. 7 o'clock um, next week, Saturday, uh, next week, Sunday, nah. 29th of um, November, Odunti Hawaii. a Benny, yìí. Ẹ bẹ́ẹ̀ ni, àwọn ọkọ tí ìyàwó wọn bá kí ń wá, wọ́n lè mú wọn dání, àwọn ìyàwó tọ́kọ wọn náà bá dẹ̀ kí ń wá, kọ́ wọ́n wọn dání. Kọ́lọ́run àlọ́, kọ́lọ́run ní ọ̀sán. sáwọn alẹ́kùsà. wàá kún sọ́ra àtàlà. ọlọ́wọ́ ajá pẹ́ fún wa. lórí dáadáa tẹ̀yìn. àtàyè náà yóò máa lẹ́sìn ni. kí ni ó wà a little bit ó wà a little bit pathetic. Ah. Um, ní lábẹ́òkè Akitara University incident happen. àwọn kan wọ́n kóra àwọn jọ wọn láwọn tírímọ̀pọ̀. wọ́n ní. tírímọ̀pọ̀. okay wọ́n lọ bá àwọn student ní campus wọn ní hostels eh, wọn sá wọ́n máa bá wọn ṣe pọ̀ then wọ́n tún wá lọ kó àwọn junior student bí kò máa bá àwọn tó wà nílẹ̀ four hundred ṣe pọ̀. so possible. ah so dọ́tà mi ló pè mí ìpè ṣé mo gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní skóòlù àwọn tóun ti jáde mo ní kí ló ṣẹlẹ̀ ó ní sí bàtìrẹ́ òpè mí ó ní àpòpè ah, mí ẹ. Eh ó ní wọ́n lọ bá wọn ṣe kọ̀ọ̀lì skul yẹn so dọ́tà mi yẹn ti ó wà ní ui ní ti òun ṣe masters lọ́wọ́. wọn ní vc ni. Ah. lóru ni wọ́n bá wọn pẹ̀lú bọ́n àti àkíní represent ya so ọmọ yẹn ṣáà sunkún kí ló dé mo wá pè ọ wá bá mi ó wá sọ fún mi pé ah woman is taken <laughs> ṣá àńlá ti mo ní a máa bàjẹ́ ni àbájẹ́ wọ́n á ṣe ẹ̀ṣẹ́ wà mẹ́ ẹ̀ṣẹ́ wà mẹ́ nígbàtí àwọn ẹni tó ní nǹkan tó ń bá wọ̀ sí tí ẹ pé lóru ni wọ́n pọ̀ gan àwọn student tó bá ṣe pọ̀ bẹ́yẹn vc dẹ́wà ń school kò sí nǹkan tó fẹ́ ṣe sí wọ́n ní lóru pẹ̀lú àdá àtàkè náà wá no but security wà ń school na. wọ́n ní kò àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn sáà ni wọ́n ò rí bí escape ẹ̀ eh, LAUTECH ẹ̀. Eh. ok nonsense ni wọ́n ti lọ bá wọn. kí wàá ní authority ń ṣe lórí ẹ̀ nísìn a gbọ́ wípé n kò possible. ẹ wọ́n ní wọ́n wá ń àwọn student unions àwọn sáà ń barricade ojú ọ̀nà àwọn sun táyà àwọn ṣe wọ́n mọ̀ láti lè pé wọ́n lọ gba OPC. torí kọ́ mọ̀ jẹ́ pé wọ́n kàn wọṣọ ni kí a mọ̀ jẹ́. mo fi ìpínlẹ̀ àwọn court member ló máa jẹ́ kó ṣe kí nìyẹn kì í ṣe kì í ṣe ọlọ́pàá ni wọ́n kàn wọṣọ mùpó ni wọ́n kàn wọṣọ mùpó ni. no wọ́n pera wọn ní wọ́n pera wọn ní three eh, three mùpó. wọ́n kàn pera wọn ló kọ́ ni stúdẹ́ǹtì. mo sọ mo suspect bẹ́ẹ̀ wọ́n láwọn ò mọ̀ wọn ò ò ò lè identify nìkan kan nù wọn. ẹ eh, ọ ah, wà nù pépà wa pa. tó ya ẹ̀yìn vice chancellor náà sínú pépà yẹn náà wọ́n ya gbogbo wọn sí. kí wàá ni wọ́n ṣe lórí ẹ̀sìn. Ah, ah, ọmọ kankan ṣe sí ọmọ yẹn òun máa jáde lóyún dc àlọ́ máa jáde. kí àwọn parents àwọn ọmọ kí wọ́n gbéra wọn jọ kí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ kí wọ́n gbégbèsè lórí ẹ̀ láti fi tó ìjọba létí gbọ́ pàtàkì àtórí responsibility school authority ni through ìjọba láti secure honour àwọn ọmọ yìí àti dignity wọn ọ pàtàkì náà bẹ́ẹ̀ni. situation bẹ́ẹ̀ tí rape bẹ́ẹ̀ wáyé bẹ́ẹ̀ni so it's a crime for. ìgbà tó ti wáyé yẹn ni kí wọ́n ti wash her off. kó tó di pé ó di pé issue take place tó bá ti take place another issue ti ti wọ̀ ní ẹ̀. inshallah al-karim a shed light lé lórí dáadáa nígbà ní next halkọ kọ́nà ń kọ́ àmọ́ ṣe na kọ́nà ọba kó máa dáàbò bò wá kó bá dáàbò bò àwọn ọmọ wa àwọn tí wọ́n wà látòsí tòsí wa àtàwọn tí wọ́n jìnnà sí wa náà òun náà ni ó ká gbogbo ẹ̀ ó rí gbogbo ẹ̀ ó dẹ̀ mọ gbogbo tí ń ṣe àwọn aláburú kọ́nà ọba ó yà wá yà wọ́n kọ́ bá kojú wọn kó má jẹ́ kí aburú wọn dọ́dọ̀ wa àwọn tó ti ṣẹlẹ̀ sínú kọ́nà ọba kọ́ bá kọ́ bá kó bá fún wọn sọ̀rọ̀ kó dẹ̀ bá tún ọ̀rọ̀ wọn tó sí ti dáadáa. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد بارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد